wọ́n ní máa báwọn èèyàn sọ̀rọ̀ lórí not until bí ijọ́ kẹta àbí ijọ́ kẹrin sígbà yẹn tí program ti kù bí a week ní ìtì àwọn rántí kí ló pe àkíyèsí mi sí pé àwọn obìnrin náà wà nínú àwọn tí wọ́n invite láti wá báwọn èèyàn sọ̀rọ̀ àti lọ́jọ́ kìíní àti ọjọ́ kejì wọ́n ṣe ètò yẹn pé níjọ́ kìíní lecturers mẹ́ta ọkùnrin kan sọ̀rọ̀ láàárọ̀ obìnrin kan sọ̀rọ̀ lọ́sàn-án ọkùnrin kan tún sọ̀rọ̀ rọ́ṣì jọ́rí mi tó bá ṣe tán pé ọkùnrin kan tún sọ̀rọ̀ ní alẹ́ ìyẹn níjọ́ kìíní ìjọ́ kejì tí tèmi máa jẹ́ bẹ́ẹ̀ náà ọkùnrin kan láàárọ̀ obìnrin kan lọ́sàn-án ọkùnrin kan ní ìparí ìyẹn ni ò bá jẹ́ the last lecture tó ṣe tèmi so ńgbà tí mo wá rí i pé obìnrin wà nínú àwọn tí wọ́n invite mo pè wọ́n mo wá ṣàlàyé pé á mi ò rò wípé máa fẹ́ wá pẹ̀lú pé obìnrin wà nínú program yìí wọ́n bí mi pé kí ni nǹkan tó dé mo wá ní kò sí nínú ojú ọ̀nà àwọn ẹni ìṣáájú tá à ń bẹ lọ́wọ́ bá pé orí ẹ̀ ní kọ́lọ́hún ó pa wálé wọ́n wá ní àbá àwọn obìnrin táwọn pè agbo obìnrin náà máa wà pé obìnrin àti àwọn ọmọdé náà ni wọ́n máa fèsì. ó ṣeé ṣe tó jẹ́ pé ní táwọn ń sọ ó yé wọn èmi lèmi ò gbọ́ wọn yé because ohun tèmi gbọ́ yé nínú bọ́n ṣe dá mi lóhùn yẹn ni wípé obìnrin wá ṣe lẹ́kṣọ̀ fún obìnrin bíi tiẹ̀ àtàwọn ọmọdé débi pé mo wá bí wọ́n léèrè mo ní ṣé táwọn bá wà láàyè tiwọn táwọn ọkùnrin wà láàyè tiwa ṣóhun yẹn ò ní máa dira wọn lọ́wọ́ torí pé àgbọ́yé tèmi ni pé àwọn ọkùnrin máa wà ń bìkan á máa ṣe program tiwa àwọn obìnrin náà wà ní ibì kan wọn ní rárá òun yẹn ò ní dira wọn lọ́wọ́ wọn ní táwọn bá tẹ̀ ń ṣe àwa máa pa lọ́lọ́ ibẹ̀ ẹ ló yẹ kémi náà ti tètè pick but gbàtọ́lọ́hún kádàrá pé àní gbọ́ra wa yé ṣá èmi rò yí pé nǹkan tí wọ́n ń sọ ni pé sísítà yẹn á máa bá wọn sísítà bíi kí ẹ sọ̀rọ̀ àwa máa wà ń bì kan ẹni tó wà ten ti first day tí kìí ṣe ti tèmi òun ni mo wá ń bi léèrè pé báwo ń lẹ́kṣọ̀ wá ní alihamudulilayi àwọn géèmù dáadáa ṣùgbọ́n àwọn kan ń páyà nǹkan kan mo ní kíni wọ́n ní kíní yẹn lè motivate ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters wa káwọn náà fẹ́ lọ máa ṣe lecture káàkiri mo wá ní ṣe báwọn sisters bíi tiẹ̀ ló bá sọ̀rọ̀ wọ́n á ní rárá ọkùnrin àti obìnrin ló bá sọ̀rọ̀ ṣùgbọ́n agbo àwọn obìnrin ló kàn wá ni so gàgá wà láàrin wọn lóòótọ́ but ọ̀rọ̀ tó ń sọ kì í ṣàwọn umahat kì ṣàwọn sisters nìkan ló dojú ọ̀rọ̀ yẹn kọ mo ní which means a pe obìnrin kó wá bá agbo ọkùnrin àti obìnrin sọ̀rọ̀ wọ́n ní bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n ní ah mo ní láti get back sí brother imran pé bó mo ti promise wọn pé mo ń bọ̀ detail yìí tí ó hàn sí mi tẹ́lẹ̀ afẹ́mú mi kóra ró because um, tí n bá gbọ́n táwọn àfáà ń sọ yé dáadáa wọ́n ní kí wọ́n bá pèèyàn ságbo téèyàn bá rí àwọn ìṣesí tó ń páyà wípé dídákẹ́ òun lórí àwọn ìṣesí yẹn á fẹ́ mú wọn rò pé òun ti fi òun tẹ̀tẹ́ bí wọ́n ṣe ṣe kó jìnnà ságbo yẹn ṣùgbọ́n tó bá dá lójú pé òun lè lọ́ bẹ́ẹ̀ kóun sì kọ ìṣesí yẹn kó lọ kó lọ kọ́ ṣùgbọ́n tó hàn sí mi ni pé tí n bá lọ tí mo wá fẹ́ kọ́ aburú tó máa dálẹ̀ tún pọ̀ fún àwọn nǹkan àwọn details kan tí mo ní lọ́wọ́ nípa àwọn kan ti fẹ́ ṣerú ẹ̀ in the past mo dẹ̀ mọ nǹkan tó dálẹ̀ àwọn ọmọ ìyá kọ̀ọ̀kan kan ti máa ń lọ program níbẹ̀ yẹn rí wọ́n á lè mọ nǹkan tí mò ń sọ. So mo wá rí i pé the best thing náà ni kí n jẹ́ ká àfa àgbọ́yé pé mi nílé wá so mo wá kọ lẹ́tà mo dẹ̀ cite àwọn hadith bíi mélòó tí mo mọ̀ tí mo wo rò yí pé eh, àwọn tó fẹ́ ṣerú ẹ̀ lè fẹ́ fi ṣe ẹ̀rí mo jẹ́ kó yé wọn náà láyé pé bọ̀tẹ̀ mi ò rò pé eléyìí jọ ẹ̀rí o sọ̀gbà tí wọ́n gbà tí wọ́n kà á wọ́n wá pè mí wípé ṣé mo wà ń lé mo níbẹ̀ ni wọ́n gbéra wá sílẹ̀ ọ̀dọ̀ ní kọ́lọ́mbà mi pọ́n wọn lé adẹ̀jókòó àjíròrò lórí ẹ̀. wíwá sílé wọn tọ̀dọ̀ mi lẹ́yìn tèmi náà ti gbéra lọ sílé wọn tí mo tún lọ ṣàlàyé yàtọ̀ sí mo rán ìkànnú àwọn ọmọ mo tún lọ́bẹ̀ mo lọ ṣàlàyé so àwọn náà wá gbéra wọn wá wá wọn wá ní kí n jẹ́ ká jọ wò dáadáa wípé àwọn rí àlàyé kan tó jọ ọ́ làwọn ṣe ń ṣe mo ní àlàyé wò ni wọ́n wá kó àáfàá kan tó ń jẹ́ sheikh abdullahi aljibrin ara àwọn àáfàá the permanent committee for fatwa ní saudi ni ṣùgbọ́n kì í ṣe pé ní tíra àáfàá yìí ni wọ́n ti kó tiẹ̀ sáìtì ẹ tó jẹ́ medical doctor àwọn kan ló tiẹ̀ jẹ́ kí n tètè mọ̀ pé medical doctor lẹ́ni tí ó ní sáìtì yẹn òun tó ń kò ń ṣàfà ẹni yẹn ló kàn ń sọ̀rọ̀ lọ ló wá kóòtù yìí pé wọ́n bi sheikh abdullahi jibril léèrè wípé ṣóbìnrin lè ṣe lecture fún agbo ọkùnrin àtobìnrin pé àáfàá yẹn wá dáhùn wípé lámánìà kò sábúrú ń bẹ̀ so ẹni tó ń kóòtù sheikh jibril medical doctor ni kì í ṣe but wọ́n fi kíní yẹn hàn mí káàdì ká so mo wá ní ok uh, mo ti gbọ́ lẹ́yìn tí a jọ discuss èmi náà wá lọ sí site àwọn àfáà kí n wò ó bóyá máa rí ọ̀rọ̀ sheikh aljibril yẹn ẹni bá mọ site kan tí wọ́n pè ní islam question and answer uh, sheikh munajid bó ṣe english láti type question yẹn women lecturers ẹ máa rí ansa yẹn fatwa number five seven number seven five seven six fatwa number seven five seven six this side monajid question yẹn ló treat nígbà tí monajid tó fẹ́ dáhùn nǹkan tó sọ tóun náà quote the same sheikh jibrin opposite nǹkan tá a fàtà ọkọ sọ ni so wọn á send copy sí wọn ìgbà tí wọ́n kà á ok mo send copy yẹn kíkà tí wọ́n kà á náà ṣe gbéra wá sí lọ́dọ̀ yẹn pé ah ó surprise àwọn o pé opposite nǹkan tí medical doctor yẹn sọ pé bàbá jibril sọ ni monegid sọ nǹkan tí monegid sọ yẹn màá kà sí létí lágbára ọlọ́run ọba tẹ́yìn náà máa gbọ́ mo wá ní ẹni méjì ti sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ń sìn tó takora wọn tí kìíní wọn dẹ̀ ń fi ọ̀rọ̀ yẹn ti sọ́dọ̀ sheikh aljibril sheikh aljibril kì í ṣànábì ṣùgbọ́n nínú àwọn àgbà afáàní tá a mọ̀ wípé kì í ṣonífẹ̀ẹ́ nu tó bá sọ̀rọ̀ láì tí ẹ̀ tí ìmọ̀ rí ẹ̀ ọkàn wa máa ń balẹ̀ pé àwọn àfáà dáadáa ni wọ́n so ṣùgbọ́n gbàgbé pé nǹkan tẹ́nìkan sọ pé sheikh jibril sọ opposite ẹ̀ ni sheikh munajid sọ medical doctor ti bí àmọ́ kì í ṣẹni mímọ̀ àwọn gan ò mọ́ wọn làwọn kan stumble upon the àwọn kan bá fọ́tàn yẹn pàdé ni kì í ṣe pé àwọn ọmọ dókítà yẹn tẹ́lẹ̀ unlike sheikh munajid ṣàṣàlẹ̀ tí òun munajid nínú wa pé àáfàá ni òun kò sheikh jibril yí pé ó tako ìṣe yẹn wọ́n ní òkè ẹ jẹ́ ká fi munajid àti the medical doctor sílẹ̀ ẹ jẹ́ ká wá lọ wọnú fatwa bàbá jibril fúnra rẹ̀ ẹni bá ní shamila lọ́wọ́ àwọn fatwa bàbá jibril wà nù shamila a ọ̀rọ̀ yẹn sínú ẹ̀ ààrí mo tún ṣe effort pé mo tún wá lọ sí site personal site baba jibril ibi tí gbogbo àwọn tí rẹ gbogbo tape everything tó yẹ kó wà àtúrí nǹkan kan tó jọ níbẹ̀ so conclusion mi báyìí ni wípé tán bá ní ta la fi ṣe yẹn jọ nínú àwọn àfáàrí tá a mọ̀ àríyàn kan báyìí tá a lè sọ wípé a quote ipò òun ló sọ pé ó já ì torí pé èyí tí wọ́n fi kì sọ́dọ̀ ẹ̀ ààrẹ rè fóun ló sọ till moment a lè wá rí lẹ́yìn tábà kúrò níbà yìí o ìyẹn lórí pé ta ló ṣe ìjáza ta ló fún wa ní permission wípé ká encourage obìnrin pé kó wá ṣe lẹ́tọ̀ fún ọkùnrin àti obìnrin ṣùgbọ́n nínú àwọn nǹkan tí mo ti kà tẹ́lẹ̀ rí tí mo dẹ̀ ti photocopy tí mo fi ránṣẹ́ sáwọn náà ọ̀rọ̀ bàbá àlùbáni ó ń lọ bíi three pages nínú silsila volume six tọ́lọ́mbá ní káàyè gbà wá màá fẹ́ kàn yín náà fi wá létí. lẹ́yìn ọ̀rọ̀ bàbá àlùbáni mo tún wá lọ stumble upon ọ̀rọ̀ sheikh kan tó ń jẹ́ sheikh yahya alhajuri àwọn tó bá mọ̀ wọ́n mọ̀ pé inú àwọn àfáàrí ni wọ́n in fact ọ̀rọ̀ táwọn ti ẹ̀ sọ ó fẹ́ tóbi pages márùn-ún lórí issue yìí gbogbo wọn pátá ohun tí wọ́n sọ náà ni pé iṣẹ́ yìí kì í ṣe ìṣe tá a mọ̀ mọ́ àwọn ẹni ìṣáájú àwọn tí kì í bá ṣe pé ọlọ́run ní kí wọ́n gbọ́rùn nǹkan tẹ́mi àtẹ̀yìn gbọ́yé iṣu yìí ò ní jọ iṣu lójú wọn wọn ní kí ló ń fà sísà tó wá agbóbìnrin ló wà wọn tún ti ṣe wọn ti ta gàgá kò mí pẹ̀lọ́kùnrin kò sí stilat so what's the problem ṣùgbọ́n ṣe rí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ níbi kan tá a ti ń bọ̀ nígbà tá jókòó pẹ̀lú àwọn ọmọ ìyá ẹnìkan pè wá sákìyèsí pé fífẹ́ máa fi òyìnbó yangàn kódà yìí kó ti fẹ́ gbalẹ̀ láwùjọ mo wá ní bẹ́ẹ̀ ni a sì fẹ́ dẹ́kun ẹ̀ a fẹ́ discourage mi máa ṣe bẹ́ẹ̀ not because we have a problem with english language but torí pé nǹkan tó máa ń bí fífẹ́ máa fi òyìnbó yangàn yẹn àrùn tó ju òyìnbó gan lọ ni àwọn olóyìnbó máa ń pè ní inferiority complex tí inferiority complex bá dàbò yàn wàláhì èyàn ó máa torí síbi ìrù á máa gbérù síbi bàtà tẹ bá ṣàkíyèsí àwọn àáfàá kan lọ lé kéwú wọn pẹ́ lé kéwú dáadáa ẹlòmíà sọ fún mi pé ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lòún fi lọ mọ́dẹ́rẹ́sà ṣùgbọ́n bó ṣe pẹ́ lé kéwú tó ojú ń tì í láti àpé àzànàfà ṣé mo ń tó fà á torí pé wọn ò kàwé wọn máa ń wá ní fílẹ̀ pé ẹni tó bá kàwé ah, ó ti rí dáadáa ó ní dáadáa lọ́wọ́ jà wọ́n lọ. èyí tí ọlọ́run bá wá jàjà ní kó kàwé díẹ̀ nínú wọn gbogbo nǹkan tí wọn máa fi fẹ́ jà fà á fẹ́ gbé pamọ́. àwa tá àti ẹ̀wà kéwú ta nífẹ̀ẹ́ súnà afẹ́dárùngbọ̀n sí afẹ́wọ̀jà làbíà àwọn ò fẹ́ kún tiẹ̀ rí trace àfa kankan lára àwọn tẹ́ bá ráwọn ọmọ wọn gan wọn ò kún mọ̀ wọn lọ́mọ àfa káwọn ọmọ yẹn kàwé káwọn náà jọ bíi pé bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó fà á aṣòro bẹ̀nàkùs mímọ ní feeling pé tọwọ́ wa ò da tó tọwọ́ àwọn ọ̀tá ẹ̀sìn ìyẹn gan ni nǹkan tá à ń bájà so ṣe rí ta bá ń discuss pé ṣó tọ́ ṣé ò tọ́ káwọn sisters wá sójú àgbo kì í ṣe concern wa ni wípé ṣé hòhò lóhun obìnrin àbí kì í ṣe hòhò ìyẹn kọ́ ni issue it goes beyond that because nínú nǹkan tí àwọn kan kọ́kọ́ sọ nìyẹn wọ́n ní ẹ̀bọ̀ eh, tó ohun obìnrin ṣe hoho àmọ́ èyí tá à ń fight ó kọjá pé ohun obìnrin jẹ́ hoho àbí kò jẹ́ hoho ohun tó ń jẹ́ dáwà ṣe ìbáàdà ni àbí kì í ṣe ìbáàdà tí kì í bá ṣe ìbáàdà wọ́n lẹ́rìí tá a máa bèrè ni pé kí ló takò àbẹ́bẹ̀kọ yẹn àbá ṣùgbọ́n tó bá jẹ́ ìbáàdà ẹ̀rí tá máa bèrè ni pé ta ló kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tá fẹ́ fi wò kọ́ ṣe. téèyàn bá ti gbé píríncípù yẹn hági ọ̀rọ̀ lè yanjú. so tá a bá ti gbà wípé dáwà pípéyàn fẹ́sìn ọlọ́run ìbáàdà ni kì í ṣe mọ̀ámálà àjẹ́ pé ohun tá a fẹ́ rí i pé wọ́n ń ṣe bákan káwa náà wò wọ́n kọ́ ni a rule out possibility pé àwọn wọ̀sáìl alat àwọn nǹkan tá a máa lò láti fi mú iṣẹ́ yìí jẹ́ bíi microphone eh, bíi káwà lábẹ́ canopy bí ká lórí jihad ẹ̀rọ amóhùnmáwòrán àbí ẹ̀rọ eh, asọ̀rọ̀mágbèsè whichever àwọn alert àwọn irinṣẹ́ tá a máa lò ó lè máa ṣe tẹ̀jẹ́dùd ó lè máa jọ́ tún ọ̀tún o ṣùgbọ́n pé ṣọkùnrin ni ó jáde lọ ṣe ṣóbìnrin ni ó lọ ṣe ṣẹ́ ń tó kéwú tó mọ ohun tí ó sọ ní kárán ni àbáláìmọ̀kan ta kàn hélẹ́sẹ̀ títì ká yá gbogbo eléyìí pátá a ń láti padà síbi pé báwo làwọn ẹni àkọ́kọ́ ti ṣe tá a bá fẹ́ kó jẹ́ ìbáàdà tọ́lọ́run fẹ́ tẹ́wọ́ gbà so abala yẹn la lè tó sí tọrọ tá à ń sọ yóò fi níjọ waste of time pé kí ni issue nù yẹn so mo wá rí i pé kíní yẹn dá confusion sílẹ̀ láàrin àwọn èèyàn ara àwọn tó pè mí láti bẹ̀ wípé wọ́n ní mò ń bọ̀ ń bẹ̀yẹn lénìí àwọn gbọ́ làwọn ṣe wá pé ìgbà táwọn débẹ̀ tán àwọn kan wá sọ fáwọn pé mi ní wá mo wá ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí ni reason mo ní a lè sọ details ẹ̀ tán bẹ̀ but reason ni pé mo tako ìṣe yẹn but tọ́lọ́mùbá ní ká ríra màá máa sọ details yẹn fún yín so olórí reason yẹn náà ni pé tí wọ́n bá ní ta la fẹ́ fi jọ mi ò rẹ́nì kankan tí mo lè sọ pé mo fẹ́ tọ́ka sí nínú àwọn ẹni ìṣáájú ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn afáà méjì tí mo sọ sheikh nasiruddin alalbani àti sheikh yahya alhajuri sọ. So, ẹni bá ní access internet kọlọ sórí site wọn á rọrọ tí wọn sọ yìí fáǹfààní àwọn tá lè má ní access yẹn màá wá ka àwọn nǹkan tí wọn sọ so that tá a bá gbọ tá a dẹ̀ rántí pé wọ́n ní ìbáàdà ní dáwà wọ́n ṣe é làwa náà fi fẹ́ wò wọ́n kọ́ ṣe ló yẹ kó jẹ́ kí ló takò kọ́ ló yẹ ká béèrè tá a bá wá gbọ́ ìdáhùn àwọn ọmọ ìyá wa táwọn bílíìdì pé ó right a máa mọ kí làwa náà máa sọ torí pé tá a bá dákẹ́ kẹ tó mọ tó ń ṣẹlẹ̀ àwọn ìyàwó gbogbo wa yìí náà àti máa sọ pé àbú mi lè ráyè ò torí wọ́n pè mí sí lẹ́kṣọ̀ ń dìbò wàláhì and mo dúpẹ́ fọlọ́run wípé tọ́lọ́run bá fúnyàn ní fitra tó sẹ̀límà àdámọ́ tó dáa wàláhì àwọn nǹkan míì láì tiẹ̀ tí ì mọ hadith wo ló takò èèyàn kàn rí i pé ẹ̀mí òun kàn kọ ìṣesí yẹn ni. mo rántí pé nìkan bí ọdún mélòó kan sẹ́yìn abúsùmáyà ọmọ ìyá wa ní baruwa kọ́lọ́mbà mi ṣe dáadáa fún ọ imam baruwa wọ́n ti bẹ̀ mí rí pé kí n jẹ́ kí wife mi àwọn wife méjèèjì kan wá ṣe lecture kan fáwọn wọ́n lórí kíni wọ́n lórí eh, marriage àwọn ń gbúrò wọn dáadáa wọ́n ní ẹ fẹ́ bá ṣe wọn jẹ́ nìyẹn àkọ́kọ́ náà ẹ máa fi orí àwọn sisters gbára tí sísà kan bá ti wá wọ́n ní ah, ilé tiẹ̀ tó ok ẹni ni wọ́n dúró akọ akọ abáṣe báṣe lé òun ló mọ̀ ṣe àbí wọ́n ní wàláhì ẹ̀bẹ̀rẹ̀ fìtínà bẹ̀rẹ̀ nìyẹn mo ní ìkejì ni pé mi ọkàn mi ò balẹ̀ sí pé kójóbìnrin lẹni kó wá ṣe lẹ́kṣọ̀ fún yín ṣùtìyé mi ì tiẹ̀ wá rò lọ sí dimension tí mo rò dé next time around so mo bẹ àfáàyàn ọ̀dẹ̀ ni wọ́n láwọn understand mo ní so gbogbo tí ẹ rò fáwọn obìnrin yẹn ní láti gbọ́ ẹ lè máa ṣètò ojí wọn kẹ máa mú wá nìkan lẹ́yìn ọ̀kan tí wọ́n fi gbọ́ yé ju pé ká ní kan especially tí wọ́n ti impression tẹ́yìn gan ní ni pé ilé ẹni yẹn tó mo ní ẹ mọ̀ bí ọkọ̀ ẹ̀ ń bò láṣìírí ni so wọ́n ní àwọn gbọ́ yé so ṣe rí kókó tí à ń try ni pé a fẹ́ kí ọlọ́run fi wá fi nǹkan tí ò dáa lọ́lẹ̀ àwọn other groups máa ń ṣe é tó jẹ́ pé wọ́n á pe obìnrin wá mo ti ra ẹ̀mọye lórí tv tó máa ṣe lẹ́kítọ̀ fáwọn ọkùnrin. àwa yàtọ̀ torí ṣe rí àwọn tí wọ́n tiẹ̀ kórìíra ń tà ń pèpè sí gan tí wọ́n kórìíra wa nítorí pà ń pèpè sí pé báwọn ẹni ṣáájú ṣe ṣe ẹ̀mí tí wọ́n gan máa ń balẹ̀ tán bá gbọ́ pé nǹkan kan táwọn ń ṣe báwa náà ṣe ó fi wọ́n lọ́kàn balẹ̀ pé táwọn ẹni yìí bá ti ṣe àti pé kò tiẹ̀ sí ìrújú ń parí pé ó wọlé ni wàláhì wọ́n lè má máa sọ jáde ọkàn wọn máa ń balẹ̀ ẹ̀ tẹ́ bá wà lágbo wọn nígbà míì tí wọ́n bá bára wọn fa nǹkan ẹni tálọ̀ bá ti ní kó ṣe hajj ló máa gbọ́dọ̀ tí mò ń sọ yìí yé tí wọ́n bá bára wọn fa nǹkan tán ti tutọ́ síra wọn ustaz ẹ̀dàkùn ẹ̀ bá dá sí i lóòótọ́ wọn ọ̀gbá ti ustaz o torí wọ́n ní tiẹ̀ ti le jù but lẹ́yìn tí wọ́n bá ti forí ara wọn gbá wọn ẹ̀dàkùn ẹ̀ bá dá sí i ní confidence pé tẹ́yìn bá máa sọ ẹ máa cite evidence kan ẹni tó wá rò pé òun rọrọ sọ yẹn ó mọ̀ pé òun lè rí sọ pé òun má lè quote evidence tóun bá ti gbọ́ pé ẹ support ọkàn ẹ balẹ̀ so dáadáa ni kọ́lọ́n má lè wá kú lórí dáadáa yẹn so àwa ń láti ṣọ́ kí la fẹ́ ṣe ẹ̀rí wo ló gbé ká tó ṣe é tí kinní yẹn bá ràn tó bá ràn à rí control mọ́ so ìyẹn ni mo bẹ ọlọ́run ọba yìí pé ká farabalẹ̀ gbọ́ àlàyé táwọn afa ṣe lórí ẹ̀ so màá kọ́kọ́ ka nǹkan tí um, eh, sheikh mejid tó sọ lórí ẹ̀ kí n tó wá lọ síbi ti yahya alhajuri. Um, ẹni bá ní ṣámílà lọ́wọ́ kí wọ́n wo ọ́ndà alfatawa ẹ lè fi ilkọ́ olùmọ́ra alimuslima ẹ lè fi wá fatuwa yẹn. dá o iPhone. Ẹ نعم question yẹn lọ báyìí. Wọ́n ní. Àkọlé ẹ̀ Ilkọ́ number seven five seven six. إلقاء المرأة المسلمة كلمة على محفل فيهم رجال أجانب permissibility or otherwise of kí obìnrin mùsùlùmí kó máa bá àkójọ tó jẹ́ àkójọ àwọn ọkùnrin tí wọ́n tó jẹ́ àkójọ tó include ọkùnrin táwọn ọkùnrin yìí kì í ṣe maharim fóńtọ̀hún títíye kì í ṣe àwọn uncles ẹ̀ àwọn bàbá ẹ̀ tí ò lè fẹ́ àwa àjòjì tá a lè fẹ́ wọ́n wá ní aswa'al aleykum salaam hali yẹ ti wò. أن يقوم أحد الإخوة بإعداد كلمة لتلقيها إحدى الأخوات ṣó permissible ǹjẹ́ gbà láàyè wà bí pé kíkan nú àwọn ọmọ ìyá lọ́kùnrin kó kọ lecture kó wá jẹ́ pé ìkan nú àwọn ọmọ ìyá lóbìnrin ló máa present lecture yẹn topic lecture ọ̀hún mọ̀ọ́dọ́ al-kalima an-nisa' fil islam òun ni women islam ẹ rí i pé tọ́pìkì yẹn bá obìnrin mu ṣùgbọ́n bóyá wọ́n á wò ó pé àwọn ò ní sísà tó képébù tó lè kọ́ kínní yẹn fúnra ara ẹ̀ ọkùnrin kan ló máa bá draft lecture yẹn ló máa compile ẹ̀ but afẹ́ kó jẹ́ pé obìnrin ló máa present yẹ ṣé mo thinking yẹn thinking yẹn ni pé topic tó bá ti jẹ́ topic tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin obìnrin náà la fi pé ó tọ́ sí kó handle ẹ̀ àkọ́kọ́ náà lọ́dọ̀ àwọn àfa wọ́n á sọ fún pé àgbọ́yé yẹn yọ̀dé àwọn nǹkan tó sensitive tó ti yé bíi bóyá báwo lobìnrin ṣe máa handle sexual intercourse ọ̀rọ̀ abẹ́ ọ̀rọ̀ haida bẹ́ẹ̀ ni a lè sọ pé ó wà sífà kóbìnrin ó handle ẹ̀ but kéèyàn ní impression pé anytime anything has to do with women in islam àwọn obìnrin wa ló tọ́ sí kí wọ́n máa sọ àgbọ́yé tó gun ni now kí ló jẹ́ kí n máa lọ síbẹ̀ yẹn bọ́n ṣe frame question yìí wọ́n ní ẹnìkan ọkùnrin ló máa prepare lecture which means pé obìnrin tó fẹ́ kó present ẹ̀ gan kì í ṣe capable hand ṣùgbọ́n torí pé wọ́n rò pé obìnrin làwọn fẹ́ kó present topic yẹn lọ́ ṣe fẹ́ ti sísà sí. لكن الأخت ستلقي هذه الكلمة أمام الجميع بين قوسين رجال ونساء. Only the only smart ni wípé obìnrin ló obìnrin tó máa present ẹ yìí á present ẹ fún èrò tọkùnrin àti obìnrin wà nù wọn ni. ana azunna anahu la yẹtu ẹn tó ń béèrè question ó ní èmi tí mò ń béèrè yìí mo rò pé kò tọ́ lakin almunazimin kọ́ọ̀lù bíi anazali kẹ̀yẹ́jú ṣùgbọ́n àwọn organizer wọ́n dá mi lóhùn wípé ó tọ́ wàhùn yẹtùlùbùn dalil àlà àdàmì jawaz àwọn wa ń béèrè wípé ẹ̀rí wo ló ṣe lẹ́kọ̀ọ́ ẹ rí i pé problem tí mo kọ́kọ́ highlight yẹn ó jẹyọ ń bí problem wípé iṣẹ́ oníṣẹ́ wọ́n máa ń yàn fún ni àwọn ni wọ́n fẹ́ ṣe é dáwà ni wọ́n fẹ́ ṣe tòkí sílé yẹ kó jẹ́ ìṣe tá à ń ṣe nípa pé ara àwọn ẹni ìṣáájú tí wọ́n ṣe bẹ́ẹ̀ ló yẹ jẹ́ nígbà tí sísà wa ní kò tọ́ wọ́n wá ní kó mẹ́rin kò tọ́ wá bó ṣe jẹ́ pé tí n bá ní ẹ má jẹ́lá fún ẹ máa bèrè pé ẹ mẹ́rìí tó ní ká má jẹ́lá fún wa tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ó wọlé torí pé láfún jíjẹ kì í ṣe ìbádà àìbẹ́ẹ̀kọ́ tí n bá ní ẹ má wọṣọ pupa ẹ bèrè pé pẹ̀lẹ́ wo torí pé kì í ṣe ìbádà ṣùgbọ́n anything tó bá jẹ́ ìbádà mo fẹ́ kírun mo wá sọ ọwọ́ kọ́ sọ́rùn ẹni àwùsàd ah, kò yẹ kẹ́ ẹ ṣe mọ́ ni ẹ lọ mẹ́rìí ẹ̀ wá ẹ̀rí wo ló takò ó òun tàn ti mí sí principle tá a ti ṣàlàyé fún rẹ ni pé tó bá jẹ́ ìbádà ẹ̀rí wo ló establish ẹ̀ ni so àwọn tó fẹ́ ṣe é ló yẹ kí wọ́n mẹ́rin wá pé ẹ ti gbàgbé ni lẹ́yìn tá ànábì jáde láyàgbé láyà ànábì gan wọ́n ní aisha ọmọdé ní ṣùgbọ́n lọ́n fún láàfẹ́ kò fẹ́ẹ̀ sí obìnrin tó gbọ́ fíkì òye tó ànábì máa ń sọ fún pé kó já lọ ṣe dáwà ń lo medina tí ò bá sírú ẹ̀ abubakar umar usman gbogbo àwọn yìí wọn ti àwọn ìyàwó wọn síta pé kí wọ́n lọ máa ṣe dáwà káàkiri ìgboro àjẹ́ pé àwọn tó fẹ́ ṣe ló ní láti fi ẹ̀rí establish ẹ̀ kì í ṣe ẹni tó sọ pé àmọ́ ah, níṣe ẹni ìṣáájú ni wọ́n á ní kó lọ máa mẹ́rin tó takò wá torí pé sọ́tòlù mara lẹ́yìn tàbí àwòrá ohun obìnrin kì í ṣe hòhò tí ò bá ti jẹ́ hòhò ìfẹ́ ní a lè máa ṣe àìjẹ́ hòhò ohun obìnrin tẹ̀yìn gbọ́yé yìí ṣáwọn ẹni ìṣáájú gbọ́yé bẹ́ẹ̀ ni so tí wọn bá ti àwọn ìyàwó wọn síta láti máa ṣe dáwà ó nídìí mi so ìyẹn jẹ́ àkíyèsí àkọ́kọ́ arábìnrin yìí ni wọ́n wá ní kóhùn mẹ́rin tó takò wá kaifa atasarraf kí ni kí n ṣe hal aqumu bi ilgha'i hadha al ah subhanallah ó ti fò sí fatwa mi sorry o. نعم واني وهم يطلبون الدليل على عدم الجواز فهل هناك أدلة حول هذا الموضوع ṣẹ́ẹ̀rí wà lórí iṣu yìí ẹ máa gbọ́ ansa sheikh mulaji ẹni bá fẹ́ mọ ansa sheikh mulaji just type um, ẹ lọ sí google islam space question and answer ó máa gbé lọ sí site mulaji now ó ní àbí dash ok searching ni tí wọ́n bá ń search munajid eh, ọlọ́run jẹ́ ká fi dáadáa jọ àwọn àfa àfa ni o but òun tún máa ń karẹ̀ fún ọmọ kéwú lẹ́gbẹ̀ẹ́ àwọn àfa kan so often àwọn àfa ńláńlá ìlú náà máa ń kóòtù bí kókó babumbaz ibn ofemin albani sheikh fozan sheikh jibrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wa ni arabna hada su'al ala fadilati sheikh abdullah bin jibrin fa ajaba hafizahullah question yìí agbéwáṣíwájú bàbá sheikh jibrin wọn ni wọn wá fi àwọn gbólóhùn tó ń bọ yìí dáhùn nọrọ anahulaya jews wọn kó sheikh jibrin pé sheikh jibrin dáhùn báyìí kò sọ pé òun mọ̀lẹ́jì lòun dáhùn tó ti yẹn sìn òun kò sí táwọn àáfàá sọ now sẹ́rí ó máa ṣèyàn lé mọ̀ wípé medical doctor tó sọ ní sáìtì tiẹ̀ pé sheikh jibrin sọ pé kò sí nǹkan tó wrong ibo lòun ti kà so that was the first in fact nígbà tí mi àtọmọ ìyàwó àjẹ jókòó táwọn náà ká kínní yìí ó ṣọ́ọ̀kù wọn ní ah, ah, wọn ní subhanallah opposite me, wọn ní to usaz ibà jọ wò ó ni mo ní àjọ wò ó ni àjọ kà ni so àwa ń ro kí ni possibility ṣé doctor yẹn parọ́ mọ́ àbá jibril ni ṣé mistake ni whatever it is allah knows best ká ṣe husnu zanu nítorí muslim ni now mọ̀nẹ́jì ni eh, ó ní sheikh jibril wá dáhùn báyìí pé nara anahu la yajuz àwa rò pé kò tọ́ láyé jùlọ dálíkà ìlàlẹ̀ hàjà except when there is a need for it. Okay. Um, hàjà àti dọ̀rúrà àwọn àtàwọn ọmọ yàrá kan àjọ ní ìjíròrò lórí iṣu yìí. Wọ́n á kó àsákìsì wípé hàjà yàtọ̀ sí dọ̀rúrà. Wọ́n ní hàjà need dọ̀rúrà necessity. Ṣé ti yé? Eh, ó jọ lóòótọ́ wípé not all haja is dorura but gbogbo dorura òun ni haja so haja tó máa sà yẹn ni pé need tá a rí bi gbégbà là ń pè ní dorura tóńgbà tí bàbá fẹ́ dáhùn ó ní àwa rò pé irú bẹ́ẹ̀ ò tọ́ àyàfi kí ní ìdíbà fún but èmi wá rò wípé tí wọ́n bá ní nǹkan ò tọ́ tọ́wá ní yí ìdó lè sọ́ di ẹ̀tọ́ ṣújẹ́ dọ̀rúrà bí kò jẹ́ dọ̀rúrà. ohun tí ò bá tọ́ dọ̀rúrà ló máa ń ṣe ní halal tó ń gbà tí bàbá ń dáhùn yìí pé kíní yìí ò tọ́ o àyàfi kíní ìdí ó wà fún nǹkan tí mo gbọ́ yìí náà ni pé kò tọ́ ní ìpìlẹ̀ ẹni tí ó bá rí differently lágbára ọlọ́run kan contribute abá sọ̀rọ̀ tán ìpìlẹ̀ ni pé kò tọ́ kí dẹ̀ ló yóò jẹ́ kó tọ́ àárí àwọn ẹ̀rí báwọn ẹni ìṣáájú máa ń ṣe bẹ́ẹ̀. bàbá yẹn wá fi kún ó ní ìlàlẹ̀ hajà àfi kí ní ìdìbá wà fún and that is true of any other thing. bẹ́ẹ̀ ni ohun tá a mọ̀ náà ni pé kò tọ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí sẹ̀ríà ò sọ pé ká ṣe ṣùgbọ́n tí ní ìdìbá wà fún ká ṣe é níṣe tó takò sẹ̀ríà torí pé àárọ̀ náà gbé gbà a máa wá sọ ẹni tí ò yẹn a máa sọ di ẹ̀tọ́ so kí ni need níbí yìí ń sìn torí a rí i pé nǹkan tí sísá yìí fẹ́ wá handle àwọn ọkùnrin tó lè ṣe wà so kí ni need tó special yẹn tó fi jẹ́ pé obìnrin nìkan ló lè ṣe these are the questions ó wá ní washarf ńlá yẹra àrùjá bàbá jibril wá fi kún ó ní ṣùgbọ́n o tóbìnrin bá máa wá ṣe náà májẹ̀mú ẹ̀ ni wípé kò gbọ́dọ̀ ṣe é níbi táwọn ọkùnrin ó ti máa rí i and jazahumullah khairan wọn ní àwọn náà mẹsọ pé gàgá wà láàrin obìnrin tó bá ní sọ̀rọ̀ àtàwọn tó ń bá sọ̀rọ̀. bal yakun bainahuma hajib wala tubalig fi tarqati sawtiha kóbìnrin ọ̀hún tún wá rí i dájú pé tóun bá ń ṣe lẹ́kṣọ̀ yẹn òun ò máa fíhùn òun ò máa lo ohun tó lè ń ká ìsàwọn ọkùnrin fa inna sawtaha qad yakunu torí pé ohun ẹ̀ lè jẹ́ hóhò ẹni bá gbọ́rọ̀ yẹn yé bàbá jibril ò sọ yí pé hóhò lóhun obìnrin ṣùgbọ́n tí wọ́n bá lò ó nílò tó lè tí a ọkùnrin ó ti di hóhò nǹkan tó ń sọ nìyẹn now ó wá ní kàmáàmúni àti mílẹ̀ tẹ̀síbíyẹ̀ mílẹ̀ sọ̀la bó ṣe jẹ́ pé nítorí irú nǹkan báyìí ọlọ́run ọba ò fa ayé ẹ̀gbà wọ́n wípé kí wọ́n máa ṣe subhanallah lórí irun tí imam bá ń kírun lọ́wọ́ tó ṣe mistake ó ní káwọn ó pàtẹ́wọ́ ni. wọ́n ó mìíràn ti tẹ̀sík lè allah yóò ọ̀rọ̀ sọ̀tù ha. wọ́n á ní intah sheikh abdullah ibn jibril munajid ní ibi ní fatwa baba jibril ló parí sí sọlọ́dọ̀ baba jibril aslu ọ̀rọ̀ yìí ni pé kò tọ́ tí ní ìdí bá wà fún bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tí ò tọ́ ẹran ẹlẹ́dẹ̀ náà ò tọ́ tí ní ìdí bá wà fún àlejẹ́ tó ti yé wá ń sìn. ó wá ní wàhúnà nasalul ikhwa alkọ imin alatanzimi hadal mustapha munajid ló sọ̀rọ̀ ó ní èmi wá ń bi àwọn ọmọ ìyá tí wọ́n fẹ́ ṣe organization lecture yìí mahil haja ila ilkọ ilmara

ó ní bó sọ lẹ́ẹ̀kan mo ní òyìnbó kó là ń bá jà àìdíà pé àdá tó tá a bá lè sòyìnbó ní nǹkan tá à ń bá jà àmọ́ kéwú kò tì wá lójú àlè ka kùránì kò tì wá lójú àgbọ́ lárúbáwọ́ ò tì wá lójú kódà èdè abínibí àmọ́ sọ ò tì wá lójú ṣùgbọ́n pé àlè sọ òyìnbó a máa wá fi ìbí pé a dáadáa yé láti mí ṣùgbọ́n bin náà fi yẹn wọ̀láì tó bá báyàn ẹ̀sìn èèyàn ò ní yanjú bàbá yìí wá ń béèrè munajid ó ní nárùjú aláyẹkùnà jawab bí anahum yuriduna ibata anal islam láyẹsìlẹmùl mara ó ní mò ń bẹ̀rù mo sì ń bẹ ọlọ́run kó má jẹ́ wípé àrùn kan tí máa báwọn èèyàn jà kí ni àrùn ọ̀hún wípé ká fẹ́ prove fáyé wípé ẹ̀sìn wa náà ò ní kóbìnrin ó má tàbí ọbẹ̀ ọ̀ ṣé wọn pé ẹ̀sùn tó fi ń kàn wá tẹ́lẹ̀ náà ni wípé ẹ̀sìn islam o especially sunna báwa ṣe ń ṣe yìí ó ti obìnrin sí kọ̀rọ̀ wọ́n sì rò pábùkù ni ọlọ́run lòun sì fi pọ́n wọn lé so àwọn tí àgbóyé ẹ̀ ò bá wá rinlẹ̀ lẹ́mìí wọn wípé ibi tọ́lọ́run ní kí wọ́n wà ẹ̀ náà làyà àpọ́nlé sí wọn ibi táwọn ọ̀tá islam ń pè wọ́n sí tí wọ́n pè láàyè àpọ́nlé òun náà máa wá fi àgbọ́yé pé ká ṣe é láti fi jẹ́ kí wọ́n mọ̀ pé islam ò rẹ́lígéètì wọn mọ̀nẹ́jì ni mò ń bẹ̀rù mo sì ń nírètí lọ́dọ̀ ọlọ́run kó má jẹ́ pé irú àrùn báyìí ló ń bá àwọn organizers yẹn jà ó ní lè isbat anna islam láyé zèlùmọ́ra awo lè anna humul mutafakihina wal mutanawiri àbí káwọn ọmọ ìyá yìí rò wípé pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ àwọn fẹ́ fi hàn ayé pé àwọn làwọn dá mọ alùsùnà tó já sí làwọn. tuntun yẹn sìn awùgẹ́ ìrẹ̀dálẹ̀ mina asibabil xọ́ọ̀tì à mo dẹ̀ mo fi dá yín lójú pé nine out of ten women tẹ bá ní kí wọ́n choose láàrin alùsùnà tó ní kí wọ́n jókòó sílé àti alùsùnà tó ní kí wọ́n jáde síta mẹ́sàn-án àtààbọ̀ èyí tó ní kí wọ́n jáde síta ní wọ́n support. sọ̀tàn bá ní ká dálẹ̀ kọ́ máa píìkì tó bá wù wọ́n mo fẹ́ sọ fún yín pé èyí tó pọ̀ nínú àwọn ìyàwó wa àwọn náà máa fẹ́ bá lọ. àfi tọ́lọ́run fi ímánì ṣàánú pé rárá o ó ní tí wọ́n ní ká wò. so mọ̀lẹ́jì ni wọ́n á táàkì philosophy yẹn gan wípé àgbéyàtọ̀ fún àwọn tí mo sọ yìí nínú àwọn àbábọ̀ xọ́tẹ́ àjíìbà alẹ́sì látùbárẹ̀ abadan fatah baabil fitna baabin lil fitna turidu sharia iglaq amsaalihi àbí àwọn ìdí míì tó jẹ́ pé tá a bá fi lè sílẹ̀kùn ẹ̀ ilẹ̀kùn fìtínà tẹ́sìn ọlọ́run bá fẹ́ tì láàgbàbẹ̀ sí sílẹ̀ wọnú kẹrìnrún nẹ̀sí àdá imani àwa máa ń sọ lásọtúnsọ àtúnsọ báyìí pé udbutu àmàlẹkùn wa àǹṣìtọ́takùn bẹ̀dọ̀wádìí ṣẹ̀rẹ̀ ìyàwó láhùlhárì ìlàsọ̀wàsẹ̀bìl pé ẹ máa rí dájú wípé gbogbo ń tẹ́ ẹ bá ń ṣe ẹ̀ ń wà kọ́ sílẹ̀ fún ọlọ́run ọba lọ́ba tí máa fi ní mọ́nà. àwa lè máa wò ó pé tí obìnrin náà bá ń jáde táwọn náà ń ṣe dáwà wọ́n á rírú pè tí tó bá jáwọ́ ọkùnrin là ń pèpè lọ tí ọlọ́run ọba lọ́ba tó ń fi ní mọ́nà. tá bá fẹ́ pè lọ́nà tó tako bí àkọọ́lẹ̀ ṣe ní ká ṣe é àkọ́kọ́ àwa tá a fẹ́ ṣe tó sì dá lójú pé àkọọ́lẹ̀ ò ká ṣe bẹ́ẹ̀ ká máa mọ̀ yí pé ohun tá a fi ń lọ́lẹ̀ kò ní jẹ́ ìbáàdà torí pé ìbáàdà ó dá lórí pé ká ṣe àwòkọ́ṣe àwọn ẹni ìṣáájú ni ọ̀rọ̀ sheikh monajid ó parí síbẹ̀ yẹn sheikh yahya alhajuri eh, ọmọ yemen ni wọ́n fún àwọn kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ tó lábìlẹ̀ ìlú bíi tiwa kì ṣe àjòjì wa in fact níjọ́ tí tọrọ jàbàtà ń jà ńlẹ̀ ìrànìràn yìí ṣe rántí àwọn tí ọlọ́run nìkan ti bẹ̀rẹ̀ sí ní rìn mọ́ agbo ẹ̀sìn ní táìmù tí fitna jabata fi ṣẹlẹ̀ àwọn ọmọ lẹ́yìn jàbàtà tí wọ́n bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ tá a bá ní ta làáfàá yín ẹnìkan tó máa ń yára sí wọn lẹ́nu òun ni sheikh yahya alhaduri kí ni reason wọ́n mọ̀ pé respectable scholar ni ara àwọn tó jẹ́ pé directly or indirectly ó lè pè rẹ̀ ní student bàbá àlùbáni tí ó ti yẹ yín sìn òun sheikh mukbil àtàwọn kọ̀ọ̀kan wà nínú àwọn tó fi tọ́lọ́hún fi fi ẹsẹ̀ súnà rinlẹ̀ ní yemen lénìí ó dẹ̀ ṣe wà láàyè now wọ́n wá mọ nǹkan kan mọ́ ó láyà kì í sì compromise òdodo kì í sọ láàbọ̀ nígbà náà lọ́hùn-ún tábà bí àwọn ọmọ jàbátá lè rè pé èyí tẹ́ ẹ sọ yìí bólẹ́tírì wọn ni sheikh yahya alhajori sọ. So ṣèyá yáyà làjúrí táwa mọ̀ ẹni tó bá lọ sí sáìtì ẹ̀ tó ń gbọ́ irú nǹkan tí yáyà àjúrí ń sọ á yìí pé wọ́n fẹ́ fi orúkọ ẹ̀ wọ́n fẹ́ fi gbókun ni yáhà àjúrí kò rán wọn ní kankan ní nǹkan tí àwọn àtàfà wọn ń sọ kiri ẹni tọ́lọ̀ bá ní ó láàyè tó dẹ̀ mọ́ lárúbáwá kó máa bí sísá ìtàfà yìí á rí nǹkan tí mò ń sọ so the same question was now posed to yahya al àná alánà àárọ̀ àná ọlọ́run bá ní kí n ṣalábàápàdé léyìí wọ́n bí òun náà léèrè wípé má ṣùkùmù fòrò jìnnàmárà lè dá àwà ìlọ̀lọ́ kí ni ìdájọ́ kóbìnrin ó jáde láti ṣe dáwà sójú ọ̀nà ọlọ́run wàláhì wàláhì tàláhì òdodo wọn ní kò kì í pé méjì ọba máa ń dẹ okùn fẹ́ni òdodo gangan ò bá fara hàn tó wá torí àìfarahàn òdodo ṣe nǹkan míì ó lè ṣàmójúkúrò fún lẹ́yìn tó bá ti sa gbogbo ipá tó yẹ kó fi dámọ̀ tọ́lọ́run ọba ò kádàrá pé ipá ẹ̀ máa tó fún un láti fi dámọ̀ ìyẹn nìkan tó ń pè ní alọ́ọ̀rọ̀ ìjàl kì í ṣe tó ní kápá láti ṣèwádìí tó wá wo nǹkan tó jọ tóun fẹ́ tó wá dì mú ó wá ń sásábẹ́ pé wọ́n ti ní tí àwọn bá ṣe ijtihad ijtihad mélòó ló ṣe ṣé wọ́n ti ẹ̀wà mẹ́rin tó yẹ kó ṣe ijtihad lórí mas'ala tí munajid bá ń sọ pé question ṣóbìnrin lè ṣe dáwọ́ ẹ̀jẹ̀ ká lọ bí àwọn àfáà léèrè sheikh munajid ó ń lọ bí àwọn àfáà léèrè wọ́n wá jókòó síbí ó kàn dísáàdì pé a lè máa yọ lápò ijtihad làwọn náà ń ṣe so yahya hajuri ó mention examples méjì kan tó ṣe déédéé nǹkan tèmi náà mọ̀ tẹ́lẹ̀ níjọ́ tí mo kà á ìyẹn láàárọ̀ àná mo ní allahu akbar ọ̀rọ̀ máa ń jọra ó ní àwọn tóun mọ̀ yìí pé readily wọ́n máa encourage kóbìnrin jáde máa ṣe dáhùn àkiri àwọn méjì ni one atablir yes jemaatu tablig máa ń ṣe bó tiẹ̀ jẹ́ wípé àwọn obìnrin ni wọ́n máa ń dojú àwọn ìyàwó wọn kọ kì í ṣe pé wọ́n ní káwọn obìnrin wá ṣe lẹ́tọ̀ fún ọkùnrin àti obìnrin má ṣe mí kóòtù tí wọ́n bá jáde lọ wọ́n á ní káwọn ìyàwó àwọn lọ ṣe dáhùn fún àwọn obìnrin àwọn máa wá ṣe mọ̀ pé kí ló wá rọ̀ nínú yẹn ohun tó rọ̀ nínú yẹn náà ni pé ààrí ṣe yẹn lọ́wọ́ àwọn sàhábà ànábì yìí taari àwọn ìyàwó ẹ̀ ìyàwó mẹ́sàn-án wọ́n tó kó lọ jáde náà pé kẹ́ni kọ̀ọ̀kan nu yín mú súwìtì kọ̀ọ̀kan nítawọn àfáàn sọ nìyẹn pé wọláì téèyàn bá ti mí ti pé wọ́n ṣe bẹ́ẹ̀ la ṣe ń ṣe kò sí bọ́rọ̀ ṣe fẹ́ tó àfáà kan sì ti wà tó ti jókòó tí ó máa ṣe tẹ́pítì rẹ̀ fún ṣe á ní ṣé kò bí dáadáa ni àwọn ìyá yìí ti wọgbó lọ ẹlẹ́hàá lọ́n fi ṣàánú wọn ẹ̀yìn kan wá dé ẹni sẹ́lẹ́sì nìyí so làákùn ni mọ̀lẹ́jì ṣẹ́ran létí pé àdọ́wà bìtì ṣẹ̀rẹ̀yà ẹ máa padà sí pé ṣẹ́rì ní ká ṣe bẹ́ẹ̀ tẹ́rì ò bá ti ní ká ṣe bẹ́ẹ̀ bí ṣe ìtọ́ ṣe lè wò kó fún yín ní garanti pé dáadáa ló máa wá ẹ̀jà ń yàn pé dáadáa díẹ̀ lè wà ń bẹ̀ o aburú ẹ̀ pọ̀ ju dáadáa ẹ̀ lọ lọ́lọ́run òṣèṣin náà muhammed wa yahya alhajori nígbà tí wọ́n bí ń question yìí ó ní alhamdulilayi حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد تكرر سؤال عن خروج المرأة للدعوة إلى الله مع زوجها ó ìbéèrè yìí a máa jẹyọ láti gbàdégbà ó ìbéèrè pé ṣóbìnrin lè jáde láti lọ pèpè òun tiẹ̀ tún fi kún un má àzọ́wọ́jì ha a ò bá àbẹ̀ máa hàárí mi ha ó ní pẹ̀lú ọkọ ẹ̀ àbáwọn mahara ẹ̀ ṣẹ́rí pé òun tún fi dáadáa kún táwọn kan tiẹ̀ àwọn tiẹ̀ rán yẹn mahara bọ̀ ní mahara ọkọ àbọ̀ ní ọkọ ìyẹn òun ṣe iṣu fáwọn ebi dáwà ló ń lọ ṣe yáyà tún fi ṣe yáyà tún fi kún pé kó jáde pẹ̀lú ọkọ ẹ̀ àbáwọn tán jẹ́ mahara fún tó fẹ́ lọ ṣe dáwà pé wọ́n á máa sábà bí wálé rè ó ní wọ́n kọ́ zẹ́fẹ́rì náà. هذه المسألة في رسالة كشف الوعثاء على أن هذا من من الفوارق بين الرجال والنساء ó ní a sì ti dáhùn ìbéèrè yìí rí nínú tíra wa tó ń jẹ́ kashfil wàhálà wípé àǹfààní mi máa jáde lọ pèpè ó wà nù nǹkan tọ́lọ́wọ́n bá ti ṣe òpin yà láàrin mi máa jẹ́ ọkùnrin àti mi máa jẹ́ obìnrin ṣẹgbọ́rọ̀ yẹn yé pé kọ́ba nínú ẹ̀sìn islam kí làwọn nǹkan tọkùnrin fi yàtọ̀ sóbìnrin bá a ṣe jọ ń gba ládàá la ṣe jọ ń gba ẹ̀ṣẹ̀ àjọ ń ha kùránì ni àjọ ń ha hadith ni ṣùgbọ́n nínú nǹkan tọkùnrin fi yàtọ̀ sóbìnrin nínú islam ni pé bó ṣe lè wù kóbìnrin ọ̀hún mọ kí ó tó kò ní jẹ ìmáàmù àìbẹ́ẹ̀kọ́ ṣèkì àwa ni bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ nínú nǹkan tọkùnrin fi yàtọ̀ sóbìnrin nínú ẹ̀sìn islam ni pé ọkùnrin la máa ń rán jáde láti lọ ṣe dáwà kì í ṣobìnrin. kò tí ì kó tàwọn ẹ̀rí ẹ̀ o àwọn ẹ̀rí yẹn dẹ̀ pọ̀ gan kọ́lọ́n jẹ́ kásìkò gbà láti yí gbogbo ẹ̀ tán. ó ní ó ní wàtàkàrà rẹ̀ sọ̀hál àǹzálẹ̀ fàájẹ́bùnà àǹhù tìmọ̀wá dà wàmínà ما ذكرناه في الإفتاء على الأسئلة الواردة من دول شتى أوكي ولي ثم رأيت الحاجة إلى جمع تلك الأجوبة المتفرقة وإضافة شيء من بابها إليها مواري ويبي unnecessary kí n kó gbogbo àwọn ìdáhùn tí mo ti fún àwọn èèyàn lórí similar question jọ kí n wá fi nǹkan díẹ̀ kún fa akóòl wọ́bi láhi tọ̀fíìkì. إن الله عز وجل أمر نساء نبيه والأمر لسائر المؤمنات بالقرار وحذرهن من تبرج الجاهلية فقد Yeah. sáà ń gbóhùn mi láì ló máa jẹ. ok alhamdulilah. ó ní kátìbì kan bẹ̀rẹ̀ wípé ọlọ́run ọba pa àwọn obìnrin láṣẹ nínú suratul ahzab verse thirty three wípé wàkọ́rùnà fi buyutikunna ẹgbẹ́lé ọkọ yín o ẹgbẹ́lé yín o ẹ má máa ṣe ẹ má máa rin àrìn hàn bíi tayé jahiliya àrìn polówó ara ẹni bíi táyé jahiliya ẹ má ṣe é. ó ní wàkọ́lẹ̀ alóòsì rahimahullah fi tafsir al-aya nínú tíra rufin maani tafsir alóòsì sheikh yaya ní àáfàá yìí ń sọ báyìí. والمراد على جميع القراء القراءات أه. أمرهن رضي الله عنهن بملازمة البيوت ó ní àkọ́kọ́ náà ó ti sọ ní òkè ní báyìí ó ní àṣẹ tọ́lọ́wọ́n ọba pa àwọn ìyàwó ànábì wípé wà kọ́rọ̀nà tí ibùyó ti kùnà ẹgbẹ́lẹ̀ ọkọ yín ó ní àwọn àfa òní tẹ́sírì wọ́n sọ wípé kì í ṣàwọn ìyàwó ànábì nìkan làṣẹ yẹn wà fún ó wà fún àwọn obìnrin mùsùlùmí yòókù náà torí pé kí ni bá ànábì ṣe jẹ́ example bó ṣe yẹ kọkùnrin ó rí àwọn ìyàwó ẹ̀ náà jẹ́ example bó ṣe yẹ kí obìnrin rí tábàtì wá ní àwọn ìyàwó ànẹ́bì la fẹ́ kí wọ́n kóra ró àwọn àfáàkèsì tó pọ̀ wọ́n ní tá a bá gbà yí pé àwọn tó dáa jù nínú ó mọ̀ èyí àwọn ìyá wa yìí ni tọ́lọ́run bá ní káwọn tún kóra ró tòun ti bí wọ́n ṣe dáa tó ṣáwọn ìyàwó tiwa tí ò wá dáa tó wọn ni ò wá lè pè kí wọ́n kóra ró bí tó ta bá ní kẹ́ni rí ó kóra ró tó rá ń ta ṣẹ́ni tí ò dáa tó ni káwá túlẹ̀ ló kó máa jẹ́ kiri ó wá ní àlàlú tí wọ́n ń ṣàlàyé wípé in táwọn àfa àgbọ́yé pẹ̀lú ọ̀kọ́rọ̀nà tí ibùyó ti kúnnà òun náà ni pé kí ni o kí wọ́n jókòó sílé wàhùwà amúrú mọ̀tòmọ́gùn mi nsá ìrìnnìsá káàsì fẹ́ kí gbogbo ní ṣe. fún mọ̀tàdánlẹ̀ bí hadith ibn masoud rọ́dẹ̀ aláwọ̀ àǹhù ó ní àlùsí tó jẹ́ àfa onítàfsí rúfù màání tún wá fi ọ̀rọ̀ abdullahi ibn masoud ó tún fi kún tàfsírì yìí wípé almar atu àwòrán فإذا خرجت استشرفها الشيطان حديث صحيح sọ̀hìn mi wípé òjíṣẹ́ ńlá sọ́lọ́lá àbẹ́là ní ohun tí ń jẹ́ obìnrin òwò ni tó bá ti fẹ́ jáde kúrò nílé báyìí ṣètọ́ni ń bẹ́ bóun ṣe múra tó bá ti ń step out of ẹnu ọ̀nà ilé ọkọ ẹ̀ ṣètọ́ni ti wọ ó ti lúgọdè pé òun máa sí lọ òun máa sí bọ̀ ni. kí ni tí mo pé ṣètọ́ni ń bẹ́ẹ́ ẹni pé ìjáde obìnrin síta gan tí kì í bá ṣe pé necessity bí ìgbà tí èèyàn mọ̀ọ́mọ̀ sọ rẹ̀ sínú àwọn ṣèitọ́nù ni. ó ní paul wa akhraj al-bazar an anas paul jìnnà nisa ilá rasulillah yàtọ̀ sí àyà kọ́rọ̀nà fi buyutikunna yàtọ̀ sí ọ̀rọ̀ abdullahi bin mas'ud tó ní àṣetọ́nì ó ń dẹ obìnrin láti sìn lọ sìn bọ̀ tó bá ń jáde kúrò ńlé ó ní bẹ́ẹ̀ náà ni anas ọmọ malik ló gba hadith wa wípé àwọn obìnrin wá bá òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n wá kọ̀ǹpléènì fún wípé yàrá rasulillah zahab rijal bil fadli wal jihad fi sabilillahi ta'ala àwọn obìnrin ti kú gbogbo àwọn ọkùnrin wọ́n fi kó gbogbo dáadáa ló ẹ̀sìn yìí lọ tán wọn ò fi kankan sílẹ̀ fáwọn obìnrin láti rí ṣe. fahallana amalun nadiriku bihi fadlan mujahideen fi sabilila ṣiṣẹ́ kan wá wà táwa náà lè máa ṣe tá a fi máa lé wọn bá níbi iṣẹ́ jihad tó jẹ́ pé ládàá bẹ̀ bàǹtàbàǹtà ni ó ní ànábì wa dáhùn báyìí aṣáájú ẹ̀dá kì í sì exaggerate tó bá sọ fún yín pé iṣẹ́ eré kan wà rákà méjì péré yóò máa fún yín láàdẹ ẹni tó ṣiṣẹ́ ẹrẹ ọ̀hún kódà bó jẹ́ pé ẹgbẹ̀rún ọdún ló ń tọ̀hún fi ṣe wàláhì ẹgbà yìí pé rákà méjì tó sọ yẹn ìṣẹ́jú márùn tẹ́ ti ṣe yẹn ọba tàmílẹ́bí ń ròyìn pé ó ń tẹ̀sán kò ró lójú láti fún yín ládàá iṣẹ́ ẹgbẹ̀rún ọdún láàrin ìṣẹ́jú márùn tó bá jẹ́ bọ́n ṣe ní kẹ́ ẹ ṣe ìbádàn yẹn bẹ́ẹ̀ náà lẹ ṣe àìjẹ́ bẹ́ẹ̀ tí wọ́n kan lọ sójú ogun wọ́n fojú winá ọlọ́run wá gbẹ̀mí wọn sójú ogun islam èèyàn máa wo irú tí wọ́n farada wípé ṣé nǹkan kan ń bẹ tóbìnrin kan lè ṣe tó lè ṣe déédéé láì jáde kúrò nílé ànábì wa ń dá wọn lóhùn wípé ṣẹ́rí ìtẹ̀yìn tọrọ ẹ̀pẹ́ fẹ́ jáde ẹ fẹ́ lọ ṣe jihad síta ó ní ẹ máa gbọ́ o máa ń kọ́ àdẹ́tìmínkún náà fi ìbéèkì ha fa iná ha tó bíríkù àmàlẹ́ mujahidi lè fi sẹ́bílẹ̀ láì tààlà èyíkéyìí tó bá gbà tọ́lọ́wọ́n ọba lẹ́nu láti jókòó sílé ọkọ ẹ̀ nínú yín yóò máa ní láádá tó ṣe déédéé láádá àwọn tó ń ṣe jihad ó sì ń lọ o kódà pé ká lọ múra magreth kan padà wá ṣẹgbọ́. àwọn tí wọ́n ní ọ̀ṣẹ̀tọ́ ni a máa wà lẹ́nu ọ̀nà tí wọ́n bá ti fẹ́ jáde láti sùn wọ́n lọ láti sùn wọ́n jáde. àti wípé jíjókòó wọn sílé yẹn òun fún rẹ̀ ìbádà ni tó ṣe déédéé jíjáde ẹ̀yìn ọkùnrin lọ sójú ogun ká má fojú kéré ẹ̀. ó wá ní wàmáyé jùzọ mi lọ́dún foroj alùsí àfọ̀ní tẹ́sír alùsí ni sheikh yahya nkot. ó asàkùrùlà sheikh yahya ló ń sọ̀rọ̀ sí. ó ní wàmáyé jùzọ mi lọ́dún foroj kàlùforoj lil hajj wà ziyara tilwalideen wà ciyada tilmardo. وتعزية الأموات من الأقارب ونحو ذلك فإنما يجوز بشروط مذكورة في محلها oni kódà gbogbo jíjáde tí sẹ̀ríà gbà wọ́n láàyè láti jáde bíi kíni bíi jíjáde lọ ṣe hajj bíi jíjáde lọ kí àwọn òbí ẹni yẹn fún arábìnrin wa tó wá fẹ́ jáde bíi jíjáde lọ máa kí àwọn aláìlera àti lọ máa kí àwọn tí ọ̀fọ̀ bá ṣe àbí tó kúkú fún ó ní gbogbo eléyìí wọ́n ní àwọn àáfàá tún ṣàlàyé pé gbogbo ìjáde wọ̀nyí gan wọ́n tún ní májẹ̀mú tóbìnrin ńlá ti pé kó tó lè jáde lọ. ó wá ní ibùdó tẹ̀sí rẹ̀ sọ báyìí wípé nígbà tọ́lọ́wọ́n bá ní wà kọ́rùnà sí ibùyó ti kùnà kọ́lẹ̀ ibùdó tẹ̀sí rẹ̀ ayé ìlzánà ibùyó ti kùnà fàlà tàkùrùjìnà lè wọ́ èrè hájà wàmínà hawa ìṣẹ̀rẹ̀ẹ́yà àsọ̀lá àtúntì masjid ó ní afá àgbà ibùn kẹfìrì sọ wípé nígbà tọ́lọ́run ní kí wọ́n jókòó sílé wọn ìtumọ̀ ẹ̀ ni pé wọn ò gbọ́dọ̀ jáde láláì jẹ́ wípé dọ̀rúra amhaja níní ìdè tó pàtàkì ó ṣẹlẹ̀ tó fẹ́ mú wọn jáde ó wà ní nínú àwọn níìdì pàtàkì tó lè mú wọn jáde yìí ni asọ́lá tó fi mẹ́sìkì bí máa fẹ́ lọ kírun ní mọ́ṣáláṣí onítòrá nàbì sọ wípé látàmdàrú ìmá aláhi masajidọlá ẹ má kọ fún àwọn ẹrúbìnrin ọlọrun láti lọ máa kírun fọlọrun ọba nílé ọlọrun tí í ṣe mọṣáláṣí ó ní ibùdó kẹsí ìrọwà tún fi kún wípé òjíṣẹ́ ọlọ́run ọba wípé abdullahi masoud ó gba ẹ̀gbà wa hadith báyìí wípé anabi ní sọlá tùlùmọ́rì àti fìbẹ́ ti ha afdal sọlá ti ha fi fojúrọ́ ti ha. وصلاتها في مخدعها أفضل من صلاتها في بيتها wípé irun ìzákùmọ̀lá kan pé irun tí obìnrin bá kí nílé ẹ̀ ó lọ́lá fún un ju èyí tó bá kí nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ ó lọ́lá fún un ju tó wá kí ní pálọ̀ ẹ̀ lọ. bẹ́ẹ̀ náà nìyí tí ó wá kí ní sọláàtì mara àti ìbẹ́tì ha abdulmin sọláàtì àfi ìfẹ̀gẹ̀tì àwọn sọláàtì àfi ìmáàdáì ha afdal min salatiha fi baytiha èyí tó kí ní gbàgede nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ ó lọ́la fún ju tó wá kí ń pálọ̀ lọ èyí tó wá kí ní pálọ̀ tó máa lọ́la ju tó wá kí ní gbàgede ilé ibi tí wọ́n bá ń gbé lọ hadith yìí sì rèé hadithun sahih now n tí ó ń fàyọ́ ń bì ní pé tòun ti bí ọlọ́run ṣe pa wá láṣẹ pé ká wá kíjọ mọ́ ọ̀tọ̀ ó tún fi fífi ọlá síbi káwọn kí tí wọ́n lé ó tún fi dè wọ́n mọ́lé káṣá lè mọ̀ pé ààyè tọ́lọ́wọ́n ọba dá wọn fún ilé mi o lóòótọ́ ládá wà nù kẹ́yìn ọkùnrin lọ kíjọ máa mọ́ṣáláṣí táwọn náà bá láwọn fẹ́ lọ torí àǹfààní kan àbí míì tí wọ́n lè fẹ́ jẹ bóyá wọ́n ń ṣe àlàyé ọ̀rọ̀ fún wọn mọ́ṣáláṣí wọ́n máa ṣojú kòkòrò ẹ̀ ẹ má kọ̀ fún wọn ṣùgbọ́n tó bá jẹ́bi tí ládá wà ni wọ́n ń béèrè o èyí tí wọ́n kí nù kọ̀rọ̀ lé wọn yẹn tó túmọ̀ sí pé ọlọ́run ọba dá wọn fún kọ̀rọ̀ ni eléyìí làwọn ò kí wọn ò ní fẹ́ gbọ́ àwọn kan náà tí pàǹtí wà lórí wọn wọn lè rò pé ó bu ìsìláàmù kù ká máa sọ pé kọ̀ọ̀rọ̀ ọnú ilé lọ́lọ́run ọba dá wọn fún ọba tó sì dá wọn ló ń sọ eléyìí pé kànáàbì fi jíṣẹ́ kù yí pé èyí tí wọ́n ń kí ń kọ̀rọ̀ gan ó tún jọ òun ọlọ́run lójú jẹ́ tí wọ́n á kí ń gbangba lọ. nam ó wá ní fa aina ahamul khuruj da'wa amsola. Sorry o. Now, ó ní ìjáde wo ló wá pàtàkì jù? Ṣé ìjáde fúnrun ni àbí ìjáde lọ máa ṣe dáwà? Ó ní amsolatul jama'a fil masajid allati adina Allahu an turfa'a wa فلو كان في خروج مساء للدعوة خير خير لهن وللمسلمين لكان خروجهن إلى صلاة الجماعة في المسجد أولى tó bá jẹ́ pé dáadáa wà nínú kóbìnrin ó jáde ni a ní tu jíjáde wọn fún dáwà síwájú jíjáde wọn fún ìran ọ̀ràn yàn tọ́lọ́run ọba wa wò tó ní ẹ̀yìn ọkùnrin ní kẹ́ ẹ jáde káwọn kìtì wọn nù so ọlọ́run ò ní fi ìrún wọn sínú ilé kó wá pè wọ́n jáde fún dáhàwà torí ní tàn nábì tẹ̀ mọ́ alẹ́ tí ń parun ni pé òun là kọ́kọ́ ọṣẹ́ tọ́lọ́run ó tù wò. wọ́n ti pé wọ́n bi léèrè pé ayul amal afdol èwo ló dáa jù nínú iṣẹ́ ó ní asọ̀la àìbẹ̀ẹ̀kọ́ ni tọ́lọ́run bá wá pàtàkì irun débi pé ẹni tí ẹ bá ti yanjú ó kó oríire ń bì yókù ọlọ́run ò wá ní sọ pé irun igan bó ṣe pàtàkì tó ẹ̀yin ọkùnrin ò gbọ́dọ̀ má lọ kí n jẹ́ ọmọ àkọ́wá sọ wọn pé inú ilé ni kẹ̀kìkìjì ó ń sọ fún pé inú ilé dá wọn fún ọba tó wá ní kí wọ́n kírun kọ̀ọ̀rọ̀ yàrá kò wá ní kí wọ́n jáde kọ́ máa wá ṣe dára kàkiri nǹkan táàpá yìí ń sí nìyẹn. ó wá ní bin abi hazim ونتتأمل هذه الأدلة وفقك الله مع حديث أبي سعيد الخدري رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم أشد حياء من العذراء في خدرها أخرجه البخاري شيخ يحيى لا يتتكوت عن ريوني وتفك شيرونو نبا حديثك أني وفيد ديسكادو جيشن صلى الله عليه وسلم واني ها آه، وجاني كنتو نتيجي wọ́n ní àpèjúwe ẹ̀ bíi virgin girl ọmọbìnrin tí ò mọkùnrin rí fi hídìrì ha kì í ṣe pé kò mọbìnrin rí nìkan tí àdámọ́ bọ́lọ́wọ́n bá ṣe dá obìnrin ò tí ì kúrò lára ẹ̀ ni pé ibi tí àwọn obìnrin máa wà inú kọ̀rọ̀ lé títíyé ibẹ̀ náà ló ṣì wà she is a virgin àfa kan ṣàlàyé láìpẹ́ yìí ó ní àwọn obìnrin kan máa ń lose virginity wọn Eh, mentally even though she sì wà physically ọkùnrin ò tí ì gorí ẹ̀ rí ṣùgbọ́n kò sí nǹkan kan nípa sex tí ò ti mọ̀ mentally ó láwọn kan dẹ̀ wà ó lè máa rìn káàkiri o pé but virginity ẹ̀ intact ni wípé ìròrí ẹ̀ kò kúrò lórí bọ́lọ́wọ́n ọba ṣẹ̀dá ìyẹn rí à tó bá ti ń rìn káàkiri ó rí à wọ́láhìí pọ̀tẹ́ni tí wọ́n ń ròyìn bí yìí obìnrin jẹ́ pé kò jáde síta kọ̀ọ̀rọ̀ ọnú ilé tọ́lọ́wọ́n ọba da fún náà ló wà bí tìjú ṣe máa pín sára ẹ̀ tó wọ́n ń fìyẹn describe bójìṣẹ́ ọlọ́run ọba ṣe rí níta afáfẹ́ ló ń bẹ̀rẹ̀ nígbà tí wọ́n fẹ́ ròyìn virgin tó wà lórí àdámọ́ tó wà lórí fitra wọ́n ròyìn ẹ̀ mọ́ kọ̀ọ̀rọ̀ ọnú ilé tírú wọn máa ń wà ká lè gbọ́ yé pé ìpìlẹ̀ obìnrin ìbítọ́lọ́wọ́n ọba da wọn fún rèé nǹkan kí nǹkan tó fẹ́ lu gbogbo ayé from the western world ló jẹ́ ká fi pé oppression ni ká wá sọ pé nù ilé lọ́lọ́wọ́n ọba dá wọn fún. now ó wá ní wọ́n máa hadith qaif ó ní ẹtún mú eléyìí mọ́ hadith qaif ọmọ abu hazim lama akbalat aisha balagat miyaha bani amir laylan ìtàn tí wọ́n ń sọ ń bí yìí ìtàn jíjáde ìyá wa aisha lọ sí kúfà ẹ rántí nígbà tá a ti ń sọ̀rọ̀ àkídà a sọ wípé ìyá aisha àti tolha àti tánṣì kẹta wọn náà azubair bùnà awam wọn wà ní maka nígbà tí pípa usman fi ṣẹlẹ̀ aisha àtàwọn méjì wọ̀nyí wọ́n á darí sí kúfà ṣe rántí ìtàn yẹn kínní yìí wọ́n láwọn kan máa ń lò ó gẹ́gẹ́ bí ẹ̀rí wípé kí ló lè ṣe léèwọ̀ fún àwọn obìnrin wa láti lọ́ọ́ máa ṣe lẹ́tọ̀ káàkiri nígbà tí àwa aisha ti jáde tó lọ báwọn ará kúfà lórí pé wọ́n pa usman ṣé kì í ṣe dáwà ló jáde lọ ṣe à ń bọ̀ wá rálá ó ní ẹ eléyìí mọ́ hadith wípé nígbà tí aisha jáde ńjọ náà balagat miyaha bani amir ó dé ibì kan tí wọ́n ń pè bẹ̀ ní odò àwọn bani amir apá kan nínú ìlú yẹn ni ní tí wọ́n ń pè bẹ̀ ní odò bani amir ó ní naba hatil kilab àwọn ajá gbó nígbà tí aisha débẹ̀ kì í ṣe àròsọ o ohun tó ṣẹlẹ̀ ni àsọsílẹ̀ àmẹ́gìsì ti wà lórí pé àwọn ajá máa gbó tó bá débì kan. ó ní kọ́ọ̀lẹ́tì.

nígbà tí aisha tó jáde lórí expedition yẹn gbà tó débi tájà ti gbó yẹn ó wá bí àwọn tọ́jọ́ ń lọ ó ní odò ládé yìí wọ́n wá dárúkọ pé odò bẹ̀ni amir kọlu ma alhawab kọlẹt ma azununi illa anani rọjà ìyàwó aisha wa ni a ah, máa ṣeré padà bí ò lọ́mọ́ kí ló mú ìyàwó aisha sọ pé òun ò lọ́mọ́ níbòmíì a ka ìtàn yẹn pé jíjáde tí àwa aisha jáde yẹn wọ́n ló regret ẹ̀ kódà àwọn kan wọ́n sọ débi pé tó fi jáde láyé ló ń sọ pé òun ṣe táwọ́bà wọ́n pé òun jáde bẹ́yẹn à ń bọ̀ ara wọn àlàyé wọ́n ní máàzún ní ìlà rọ̀jà fọ̀kọ́lá báàbù máa ń kánà máa ha bẹ́ẹ̀l tẹ̀tẹ̀kọ̀dẹ̀mín fáyọ̀rọ̀kì mùsùlùmún fọ̀yúsùlẹ̀hùn láhùn dáàtà bẹ́ẹ̀ níhìn wọ́n láwọn kan náà àwọn táwọn àti ìyàwó aisha jọ ń rìn lọ́jọ́ náà wọ́n wá persuade ẹ̀ pé ah, ìyàwó ẹ má padà o ẹja máa lọ táwọn ọmọ ìyá tí wọ́n ń bára wọn jà tí wọ́n ń para wọn bá ti rí yín wọ́n á ti ju ọlọ́run mọ yín lára pé ìyàwó ànábì màrè ọlọ́run máa fi yẹn ṣe sábàbí pé kíjà yẹn ó kó dópin a kan náà wípé lílọ ìyàwó aisha láti mẹ́ka lọ sí kúfà kì í ṣe kó dédé dìfà pé fẹ́ tara wọ́n ní wọ́n á pàṣẹ èdè ẹ̀ ni wípé ìyá wa ẹ má padà sí medina tẹ̀yìn bá lọ kúfà ah, sẹ́yìnà ali muawiya gbogbo wọn yìí ta ni o mọbi tó tójìṣẹ́ ọlọ́run ọba tò yín sí wọn ò gbọ́dọ̀ rí yín dúró wọn tún máa para wọn pé ojú ọlọ́run máa tì wọ́n mọ yín lára pé ìyẹn ni ohun táwọn àáfàá fi ṣàlàyé pé aisha ò déédéé tako àṣẹ ànádì pé ẹ jókòó sílé yín ó láwọn ìdí nígbà tó wá débẹ̀ yẹn tájá gbó ó ní á ah, èmi ṣẹ́rí padà wọ́n tún wá bẹ̀ ẹ́ wípé ẹ dákun ẹ má padà ẹ jẹ́ ká máa lọ tí wọ́n bá rí yín wọ́n á dẹ́kun eh, ìjà tó ń ṣẹlẹ̀ láàrin wọn. قالت إن رسول الله صلى الله عليه وسلم قال لنا ذات wọ́n ní ìyàwó aisha wa ń sọ pé ohun tí mo rí tí mo fi lè mi ò lọ́mọ́ ni pé mo rántí pé ànábì sọ fún wa lọ́jọ́ kan wípé kéèfé bí ẹ̀ṣẹ̀dá kùnà tẹ́ǹbàfọ̀ àléhà kìlá abùlàhàù ab pé báwo lọ̀rọ̀ ẹnìkan nu yóò ṣe rí táwọn ajá hàù ab bá bẹ̀rẹ̀ sí ní gbó pé báwọn ajá ìṣọ́ á bẹ̀rẹ̀ sí ní gbó aisha wa rántí pé ah àṣóhun ni ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́yìn máa ṣẹ mọ́ lára òun ò lọ mọ́ o pé òun ti rámì pé ibi tóun lọ yìí kì í ṣe dáadáa ni kóun lọ síbẹ̀ kí ni ó mú àpá yìí máa ṣáàtìlẹ́yìn ni pé ká má rò yìí pé jíjáde ìyàwó aisha òun náà fẹ́ fi liberate obìnrin ní rárá àwọn sọ̀hábà ńlá kan ló pàṣẹ èdè pé lọ láti fi dẹ́kun ìjà tó fẹ́ ṣẹlẹ̀ yìí òun gan regret yẹ toró wọn sì nǹkan táwọn ẹbí sọ fáwọn yìí pé ẹnìkan nu yín yóò jáde táwọn ajá ò gbò tó bá débi ilẹ̀ bíi howab níyàwó howab wípé kíní ẹ̀dẹ̀ ṣẹlẹ̀ aisha wa rántí ọ̀rọ̀ yìí وني وأن عائشة رضي الله عنها كانت إذا قرأت قول, قول الله تعالى وقرن في بيوتكن تبكي الله أكبر حتى تبل خمارها كما في تفسير القرطبي مع أن ذلك الخروج يشير عليها به وني أتيكي وني يا وعائشة gbogbo ìgbà tó وقرن في ń ka tó wá rántí jíjáde tó ń jáde yìí wọ́n ní a máa sunkún débi pé ìmáàrí a máa tutù wípé òun tako àṣẹ ọlọ́run ọba tó ní kọ́rùnà sí ibùdó tí ẹ dákun ẹ wò ó ìyá wa ò lọ tarú o kò lọ tarẹ sí wọ́n bẹ́ẹ̀ pé jáde wá tí wọ́n bá ti rí ẹ wọ́n ó ti yọ ànábì ọlọ́run mọ́ ẹ lára ìjà ò ní ṣẹlẹ̀ tòun ti bẹ́ẹ̀ a máa wá sunkún àsuntutù aṣọ pé òun ti tako àṣẹ kọ́rùnà sí ibùdó tó kùn náà sísà kan wá ń fly jìlbáàbò káàkiri èkó ó lóun ṣe lecture kiri so nǹkan tá a fà ń pàkíyèsí rẹ̀ pé tó bá jẹ́ pé dáadáa ni àwọn ẹni rè ṣáájú náà àwọn obìnrin ó yẹ kárí nínú ìṣe wọn gbogbo ń tà ń rí ni pé kódà èyí tó jáde sí nǹkan tó ṣe sólùsù títún àárín mùsùlùmí ṣe ẹ rántí nǹkan táwọn ẹbí sọ ń pẹ ó ní ṣé kí n sọ ìbáàdà tó pàtàkì ju ìrún kíkí ààrẹ gbígbà gbogbo ẹ ó tó wọn lọ wọn ní kíni ó ní islah of that is bẹ́ẹ̀ mímáa tún àárín mùsùlùmí ṣe òun ni wọ́n wá pe aisha jáde fún láìsà ò yẹ kún sun tó fi jáde láyé yìí kéèyàn kan wá ní ìyẹn ò pàtàkì ju lecture wa kọ́ wọn ní bá train women generation uh, islam in the kinikan age àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tíyàwó bá ń sunkún lórí póun jáde láti lọ ṣe solution sísà ah, tọkàn ẹ bá balẹ̀ sí pé máa ṣe wá àti káàkiri ìgboro èkó kó tún yẹ̀ wò náà wọ́n wá ní. ọ̀rọ̀ tá a sọ yìí nípa bí àwa ṣe máa ń sunkún àsun bọkàn jẹ́ wọ́n ní káwá sínú tẹ̀sírò kóòtù bíi pé ó mú àwọn àlàyé yìí wá. ó ní wàrà àtú hiya muhimman le sọlhi bẹ́ẹ̀ na muslimin wàhaqni dima'ihim wàkọ̀dọ̀. وقد أخر رسول الله صلى الله عليه وسلم صلاة العصر من أجل الصلح now afa ń ṣàlàyé pé ibi tí sulhu mímáa tún àárín mùsùlùmí ṣe tó pàtàkì dé àti mímáa ṣọ́ kí ìtàjẹ̀sílẹ̀ má wáyé pé òjíṣẹ́ ọlọ́run ọba ti torí ẹ̀ dìlé ìrun rí tó ti yé pé tó bá wá pàtàkì tó bẹ́ẹ̀ ṣé wàá wà nù tó yẹ kí aisha torí ẹ̀ jáde kó tó máa sunkún tí kì í bá ṣe pé àṣẹ jókòó sílé yẹn wọ́n pàtàkì ẹ̀ kọjá báwa yìí ṣe mú un. ó ní wàmà azalik fọkàn asifat alama hasalamin khurujiha hàgà tóun ti bẹ́ẹ̀ wọ́n ní àwa aisha banújẹ́ púpọ̀ lórí bóun jáde ó ní wà ankara alẹ́ hazalika ba'du salaf ridwanullahi alayhi kódà àwọn salaf àwọn ẹni rẹ àkọ́kọ́ wọn àwọn péyàwó ànábì wa ni wọn ò ṣẹ́nu kù. lórí pé jíjáde ẹ̀ yìí ó tako ní táwọn rò pé ẹ kí ya wa ṣe ṣẹlí dáadáa yìí ọlọ́run dákun fi jọ wọn nípa wípé ustaz wa ni ṣéfò wa ni ìyàwó ustaz wa ni tó bá tako ní sọ ká pè disrespect fún wọn so tí bá láwọn kan ò ṣẹ́nu kù ní tí sọ ni pé àwọn náà ò máa rán ìyá wa létí pé ìyá wa ẹ rántí ọ̀rọ̀ òjíṣẹ́ báyìí wọ́n ń pè wọ́n sákèésì ìyẹn kì í ṣe pé a fi disrespect wọn bọ̀káwálá aláṣíwájú kan àti pé ó ṣe eré àti pé kò ṣe eré àti pé ọ̀rọ̀ ẹ bá text mu àti pé kò bá text mu ká wá rò pé ara ẹ̀kọ́ tẹ̀lẹ̀síyà ni pé gbogbo ohun tó bá ti sọ àgbọ̀dọ̀ tiẹ̀ ṣe opposite ẹ̀ wàláhì àfijà àwọn ẹni rẹ̀ but a ní ṣe níṣe àṣà kì í ṣe pé wájú gbangba la máa wá fi síta máa wá fà á yá bíi pépà. a pè wọn sákìsì gẹ́gẹ́ ẹni tó lẹ́kọ̀ọ́ ni pé anakumọ̀lọ́ ẹ dákun ẹ rántí nǹkan báyìí tẹ́ o ṣé kò takò bí ìbéèrè bí ìbéèrè rà ọlọ́run fà wá náà help wọn ni bọ́tà bá ti wá gbọ́ yé pé o à ustaz ó ti ka ìmọ̀ye tíra tó bá ti sọ final yẹn tó bá tún takò tó sọ ti rí mi ni ọlọ́run o. <laughs> so wọ́n rán yà wá létí wípé ah, wọ́n ní ankara aleha ba'adu salaf نعم كما أخرج البخاري في صحيحه آه حدثنا عثمان بن الهيثم حدثنا عوف عن حسن عن أبي بكرة قال لقد نفعني الله بكلمة وني صحابة تنجي abubakar ó sọ wípé lakọ́dì na fáàní allahu bí kẹ́lẹ́mẹ́tì sẹ̀mẹ́tùhá bin rasulillahi sallallahu alayhi wa sallam ayyama jamal bàdàmà kìtù an alhaqa bi asuhabil jamal masha allah. ṣẹ́rí nígbà tí fitna the battle of the camel ṣẹlẹ̀ ní apá ọ̀tún àtàpá kejì ara wọn kéèyàn lè ṣe hosno zọ́nù fún pé àwọn ah, iṣẹ́ níbi bí nǹkan ṣe jọ lójú wọn ló jẹ́ ká bá wọn níbi tí wọ́n wà. sọ̀hábì kan wá ń dáhùn ó lóun dúpẹ́ fọlọ́run pé lọ́jọ́ náà òun tètè mọ́bi tó yẹ kóun wà. ó ní kídẹ̀ lọ́lọ́run fi kóun yọ ó ní gbólóhùn kan tóun gbọ́ lẹ́nu ànábì tóun ò gbàgbé ló jẹ́ kóun tètè mọ̀ pé ṣé àwọn eléyìí ni kóun sọ́pọ́ọ̀tì ni àbáwọn tọ̀hún kí ló gbọ́. ó ní nǹkan tí ò jẹ́ kí n lọ báwọn ashabul jamal àwọn tí wọ́n jáde láti lọ ja ogun the battle of the camel ni pé lamma balaga rasulillah sallallahu alaihi wa sallam anna ahla faris qad malaku alayhim binta kisra qal ó ní ń gbà tí ànábì wà láyé tí àwọn ará alẹ faris tọba wọn kú tí wọn wá yan ọmọ obìnrin ọba ọhún pé kó máa jẹ aṣíwájú wọn kó jẹ kí wọ́n máa ń pè náà queen wọn ó nígbà tí ròyìn kan ànábì ó pe èdè kan òun á rántí èdè yìí ń jọ tí bátò camel ń ṣẹlẹ̀ tẹ bá rántí ìyàwó aisha ó ṣe bí ẹni máa lead àwọn èèyàn kan bọ̀ àbẹ́ẹ̀kọ́ bí kì í tiẹ̀ ṣe pé òun ló ń lead wọn bọ̀ òun ni wọ́n ń fi ọ̀wọ̀ òjíṣẹ́ ńlá wọ̀ títí yẹn sìn sọ hábì ní nǹkan tóun wá rántí tí ò jẹ́ kóun lọ jẹun ni pé nígbà tí ròyìn wá pé ọmọbìnrin ọba alẹ̀ paris ló jẹ lẹ́yìn ẹ̀ wọ́n làǹdẹ́bí wa sọ yìí pé lẹ́yìn tó filẹ̀ àkọ́wò mú wọ́lọ́wọ́ amúrahùnmùràá ìjọ kan ò ní soríire láéláé tí wọ́n bá ti ń fi àwọn obìnrin ṣe adarí ètò wọn ó lédè náà tànàbí pé ń jọ sí nípa àwọn ará ilẹ̀ faris ló wá síhùn lẹ́mìí nígbà tó ń gbọ́ pé àwọn kan tẹ̀lé ya wa aisha wa wọ́n fẹ́ wá béèrè fẹ́tọ̀ kan bó tiẹ̀ jẹ́ pé àwọn onítàrí wọ́n máa ń sọ yìí pé irú àníyàn yẹn kọ́ nìyàwó aisha bá wa ni àwọn tó jẹ́ pé alùsùnà wọ́n ṣe hosùn bọ́ọ̀nù fún wípé rárá ó wá láníyàn pé òun fẹ́ wá ṣe sólùsù ni ṣùgbọ́n sọ hábì yìí ń tóun gbọ́yé ni pé obìnrin kọ́ ló yẹ kó líìdì wọn wá ṣé ti yé ń sìn àáfàá yìí fi ń kí ọ̀rọ̀ yìí lẹ́yìn ni wípé kò sínú ìṣe àwọn ẹni ìṣáájú sẹ́ ká kó yín jọ báyìí ká kọ́ àwọn sísà jọ ká wá ní kí sísà ṣúkúrá bọ́ síwájú tó máa lẹ́kṣọ̀ yín torí pé nígbà tí mo kọ nǹkan kan lórí iṣu yìí mo ní wà á na àbáhu mìmbàb tòlíyèsí nìsá amúlọ̀rìjàl mo ló fẹ́ jọ bí ìgbà tá à ń fi àwọn obìnrin ṣe atọ́nà fáwọn ọkùnrin ni ìkan náà àwọn ọmọ ìyá wa kọ́lọ́mù bá ṣe dára fún wọn ni á ṣe ó tó lẹ́bù yẹn ṣá tó ń gbà tí mo ka kíní sheikh yahya á ah, mo ní subhanallah ìǹtẹ́ mi rò gan làbá yìí náà sọ ibi tí wọ́n dẹ̀ ti mu náà ni pé ẹni tí ń bá ń darí lecture a máa ń sábà rò pé ó yẹ kó dáhùn tí kì í bá ṣòun ló nímọ̀ jù nínú àwọn tó nímọ̀ jù yàtọ̀ sí kó jẹ́ ẹni tó nímọ̀ he is more or less like being in charge. lòun ṣe kojú yẹn wò pé sọ̀hábì kan ti gbọ́ yé nígbà aisha wá fún márakẹ́tì jẹun pé rárá obìnrin ló lè dùn wọn wá torí ẹ̀ lòun ṣe sá padà pé rárá aburú eléyìí ànábì kan tó jọ bẹ́ẹ̀. nà ó ní. وقال ابن كثير ابن كثير نصه في البداية والنهاية وقد كتبت عائشة إلى زيد والقيام معها فإن لم يجئ فليكف, فليكف يده وليلزم منزله wọ́n ní ìyàwó aisha ó kọ lẹ́tà sí sọ̀hábì tó ń jẹ́ zaid ọmọ sọ̀hán wípé kó wá join ní àwọn gúrùpù tóun pè wá láti wá ṣe sólùhù yìí tí wọ́n pẹ́ ní máa ṣe sólùhù lójú ogun òun náà ò gbọ́dọ̀ má múra àjà lọ́wọ́ torí a lè rí inú àwọn tá a fẹ́ sọ fún pé kí wọ́n dẹ̀kun aburú ẹni tí a fẹ́ gbọ́ sókè. wọ́n ní ìyàwó aisha wa pè mọ́ra sahabi yìí wá ń dáhùn aisha wa sọ fún pé tó o bá wá jọyìn jọ torí ọlọ́run ọba jókòó sílé ẹ̀ má kún àwọn alábòsí lọ́wọ́ ìyẹn ni pé tó o bá wá jọyìn wa láti fi dẹ́kun àbòsí yìí má tún sọ̀pọ́ọ̀tì wọn against wa wọ́n ní ayé láyẹ̀kùnà àlẹ́ ìhà wàlàlẹ́ ìhà fọ́kọ́ọ̀lì ó wá ń dáhùn sàhádì nínú bìdáyà ní haya ibùdó kẹsàn án tí ń kú tẹ́lẹ̀ yìí wọ́n ní sàhádì wá dáhùn yìí pé ana fi nọtìrẹ́tìkì máa dún ti fi manziliki ìyàwó aisha èmi ṣetán láti fún ẹ lọ́wọ́ tíwọ náà bá wà láàyè ibi tá àná bìí fi ẹ sí. so as far as this companion is concerned ìyàwó ti tayọ ààlà lójú ẹ nípa pé òun náà ti fi lé ọkọ ẹ tá àná bìí ní kí wọn ó gbé ó ti fìbẹ̀ sílẹ̀. bó tiẹ̀ jẹ́ pé àwọn sọ̀hábà kan náà ló pàṣẹ rẹ̀ pé bọ́lọ́hún ó bá tiẹ̀ ká kì í ṣerú eléyìí ó lọ́ fi ń ṣe sólùfù ni ṣùgbọ́n àwọn sọ̀hábà kan ṣe ìhòòrẹ̀ gẹ̀ẹ́sì ìyàwó aisha. ó ní wà á bá anyùté àhà fi ralik ó kọ̀ láti jẹ́ ìyàwó ń pè wà kọ́ọ̀lì umar mu'minin amarahallahu an tẹ́lzama wà amarana an nukọ́til fàkàràjẹ́t min manzilha. wa amaratna biluzumi buyutina allahu akbar ó bá a ṣe dáadáa fún yàrá o ọlọ́run pa pé kó gbélé ọkọ ẹ, kó jẹ káwọ ọkùnrin ó jáde síta káwa lọ ja jihad òun ló wá jáde síta wá ja jihad ó wá ń pa gbélé wa o allahu akbar aya. 33 من سورة الأحزاب أن أم المؤمنين سودة رضي الله عنها قيل لها نعم àwọn ẹ̀rí tó ń kó tì í gbogbo ẹ̀ nǹkan kan náà ló fi ń rinlẹ̀ pé àníṣe gbígbélé yìí òun la mọ̀mọ́ ẹni ìṣáájú ó wá ní nínú ẹ̀ bákan náà wípé àfáà tí wọ́n pè ní aldepsop àti kúrútùbí oní tafsir wípé ńgbà tí wọ́n débi tafsir aya thirty three suratul ahzab àyà tó ní wàkọ́rùnà tí ibùyí ti kúnnà wọ́n ní anna umar mu'minin na fẹ́wọ́dá rọ́bì allahu anha kílẹ̀ laha lima la taxijin wala tactamirin kama yafalu akhawatuk wọ́n ní wọ́n bí yàwó ànábì tó ń jẹ́ sẹ́wọ́dá sẹ́wọ́dá bintu zama àwọn tó bá ti ka ìtàn àwọn yàwó ànábì a kà á wípé lẹ́yìn tá ànábì papòdà àwọn kan nínú wọn tún hajj ṣe àwọn kan kọ̀ láti tún hajj ṣe nínú wọn ni sauda àti zainab bintu jahsh eh, Baba ehm, tó ṣe tafsir ehm, àlàyé sunu abi dawud eh, bakr abu zaid ó ṣàlàyé ẹ̀ dáàrin kan ó ní lọ́dọ̀ tòun tóbìnrin bá ṣe hajj alákọ̀ọ́kọ́ tó jọ ràn yàn fún un àfi tó bá ń dá òtí pé ṣóun fi owó ẹ̀tọ́ ṣe é àbórántì nǹkan kan tóun mọ̀ náà nǹkan tí máa ba hajj jẹ́ tó fẹ́ torí ẹ̀ lọ tún hajj ṣe pé tóbìnrin bá ṣe hajj ẹ̀ kan tó jọ́ràn yàn òun rò yí pé jíjókòó ń lé ọkọ ẹ̀ ó ní ládàá fún ju kó lọ ṣe hajj náà fìlà lọ. ó wá ní ẹ̀rí ẹ̀ òun ni pé nígbà táwọn nẹ́bì tó kó àwọn ìyàwó ẹ̀ ṣe hajj wọ́n ló wá sọ yí pé yẹn hajj tó lọ́dà the last hajj táwọn nẹ́bì ṣe ó wá sọ fún wọn pé haavihi fún màlúzùmí zuhuri al-husur pé eléyìí o òun náà ní hajj tàbẹ́kẹ̀ ṣe lẹ́yìn eléyìí ẹ fìdí yín mórí ẹ ní ilé yín pé àwọn ìyàwó ànábì wa pín sí pé méjì majority wọn wọn gbọ́yé sí pé kì í ṣe kó fi kọ káwọn tún jáde lọ ṣe hajj mi ṣùgbọ́n sauda àti zainab wọ́n ní sauda tiẹ̀ búra wípé òun ò mọ nǹkan tó máa móhùn kúrò nínú ilé yìí wọ́n dẹ̀ ní wàláhì òkú ẹ̀ ni wọ́n gbé jáde nínú ilé. kò ní táwọn náà bì sọ fún un pé hajj yẹn náà ni o lẹ́yìn ẹ̀ ẹ fìdí yín mọ́lé ọkọ yín ni òun ò mọ nǹkan tó máa gbé òun jáde so òun àti zainab wọ́n ní wọn kì í jáde lọ ṣe hajj bó tiẹ̀ jẹ́ pé ìyàwó aisha àtàwọn ìyàwó yòókù àwọn ò gbọ́yé síbẹ̀ ṣùgbọ́n ó ń fi ń jẹ́rìí ó ń fi ń kí wípé gbígbé ilé ọkọ ó pàtàkì ní ọ̀dọ̀ àwọn ẹni tá à ń sọ yìí kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ kẹ́nìkan á lóun invite wọn sí lẹ́kṣọ̀ káàkiri ìgboro náà. ó ní wọ́kọ̀dù hajjajet wà tamarat fọ́kọ́lẹ́t ọ̀wọ́ oh, asàtúrọ̀lá lima la tàjì tó bá tàtẹ̀mìrì kàmá yẹ fàlẹ́ ìkọ̀wá tukì tó ń bi. Ummul Mu'minin sọ́dá léèrè pé kí ló ṣe tó kìí ṣe hajj tó kìí ṣe umra lẹ́yìn èyí tó ti ṣe wọ́n ní ó wá dáhùn qad hajjtu wa i'tamartu mo ti ṣe hajj mo sì ti ṣe umra èyí tó bá nàbì ṣe fa wallahi ma kharajtu min ma kharajat min babi hujratiha hatta ukhrijat janazatuha mo ti ṣàlàyé lè fún wa. wa bawwaba al-imam al-munzir rahimahullah fi kitab al-hajj الترغيب والترهيب فقال ترهيب من قدر على الحج فلم يحج وما جاء في لزوم المرأة بيتها بعد قضاء فرض الحج في إمام المنذر nígbà tó الترغيب والترهيب kọ tíra àtẹ̀rìb ọ̀tẹ̀rìb ó wá kọ àkọlé a chapter ká ṣe tẹ̀rìhìb ká dẹ́rù ọlọ́run ọba ba ẹni tí ò báyìí tí ìṣe hajj àkọ́kọ́ tó jọ́ràn rẹ̀ lórí. àti wípé ká tún dẹ́rù ọlọ́run ọba ba obìnrin tó bá ti ṣe rí pé n tó kù fún ni pé kí ni o kó fìdí mọ́lé ọkọ ẹ̀. tó túmọ̀ sí pé lọ́dọ̀ àwọn àfáà bíi ibnul munzir àtàwọn àfáà ṣáájú kí ìyàwó máa lọ hajj lọ́dọọdún kì í ṣe dáadáa. ó ti ṣe hajj ọ̀ranyàn wọ́n wá a ìyá yẹn hajj kẹwẹ́ rè lọ́dọ̀ tí wọ́n kì í ṣe dáadáa kí wọ́n rò yẹn pé ìyá yẹn kì í jáde ńlé ọkọ ẹ̀ ó gbà wájú lọ́dọ̀ tí wọ́n pé ó ráwọn ẹni kan fi jọ náà. ó ní na wọ́zọ́kẹ́rẹ́ hadith abi hurera imam ibn munzir nígbà tó fẹ́ ṣe àlàyé hadith abu hurera. tó gbà wá látọwọ́ pé látẹnu òjíṣẹ́ ńlá pé ó sọ báyìí wípé haadhihi fúnma zuhura alhusur wípé haadhihi fúnma zamna zuhura alhusur wípé hajj eléyìí tẹ bá mi ṣe yìí nìkan náà ni o lẹ́yìn ẹ̀ ẹ fìdí mọ́ orí ẹ ní ilé yín. وفي حديث أم سلمة رضي الله عنها هذه ثم الجلوس àwọn ẹ̀gbà wa yẹn pọ̀ jẹ́ pé nǹkan kan قال وكن كلهن يحججن إلا زينب وسودة بنت زمعة رضي الله عن إلا زينب وسودة بنت زمعة رضي الله عنهن وكانت تقولان والله لا تحركنا دابة بعد إذ سمعنا ذلك من النبي وني أوامجي زينب àti سودة من àwọn ìyàwó ànábì àgbọ́yé tí wọ́n nípa ẹjọ́ kò ẹṣin kan ò ní ru àwọn jáde ńlú yìí àwọn ò sì ní kúrò nílé ọkọ àwọn yìí lẹ́yìn táwọn ti gbọ́ táwọn ti sọ pé hajj àkọ́kọ́ yẹn náà ni lẹ́yìn ẹ̀ ẹ fìdí mọ́lẹ̀ ọkọ yìí. wọ́n hadith hasan nkọjá ẹ̀ńdà adadi mina sọ̀hábà rọ́bẹ̀ lọ. ثم ارجع البصر إلى حديث مسعود الصحيح أن النبي قال المرأة عورة أتشالعية يعني طيب قولي ومن ثم فإن هذا الأمر لم ينتشر بين نساء السلف الصالح رضوان الله عليهم lẹ́yìn tó kó gbàmọ̀ rí wa ó ní ìkan tí mo ti ẹ̀fẹ́ pàkíyèsí sí ni wípé iṣẹ́ yìí ìṣe pé káwọn obìnrin ó máa jáde lọ ṣe dáwà lẹ́mìẹ̀n tẹ́ṣẹ́r bẹ́ẹ̀ ní ìsẹ́lẹ̀ kì í ṣe ń tá a mọ̀ níṣe àwọn obìnrin àwọn ẹni rẹ̀ àkọ́kọ́ ṣebí tá a bá là ń ṣe dáadáa kan tá a máa ń fi yangàn ni pé à ń jọ àwọn sẹ́lẹ̀f tẹ̀yìn ọkọ bá fẹ jọ àwọn sẹ́lẹ̀f àwọn ìyàwó yín ṣe wá fẹ́ yapa sáwọn sẹ́lẹ̀f kì í ṣèṣe àwọn ẹni àkọ́kọ́ tá a mọ wọ́n fi hinna afqahu nisa tó sì jẹ́ pé nínú àwọn obìnrin sẹ́lẹ̀f tá à ń sọ yìí ẹni tí a lè sọ pé òun ni obìnrin tó mọ fíkíù jù tó jù ara wọn ló wà tó bá tọ́kẹ́ nìkan máa ṣe kiri ni ìyàwó aisha ni bàbá kọ́tọ́ sí nǹkan tó ń sọ nìyẹn ó ní wọ́n fi أفقه النساء في زمنه وإلى يومنا هذا وهي أم المؤمنين عائشة òjíṣẹ́ ọlọ́run ọba gan sọ pé ọlọ́run bun aisha ní láàka ìpúpọ̀ jù bó ṣe kéré lọ́jọ́ orí tó a máa yára gbọ́ nǹkan yé ọpọlọ a máa yára di nǹkan mú tó tẹ́nibọ́dì bá qualify fún kó máa ṣe lecture kiri ni aisha ni ò bá jẹ́ wọ́n wá ń sọ pé tí aisha ò bá ṣe táwọn ìyàwó ẹ̀ yòókù ò ṣe àwọn obìnrin àwọn sàhábà kì í ṣe tá a fi jọ ọwani wa ila yomina hada wa hiya umul mu'minin aisha radiyallahu anha lam lam ya'murha an tahussa an-nisaa bi da'wa wala amaraha wa amsalaha bi dhalika as-siddiq radiyallahu anhu wala ghayruhu an takhruja ila al-qaba'il al-mujawira òjíṣẹ́ ọlọ́run ò pa láṣẹ bẹ́ẹ̀ nígbà táwọn nàbí papòdà ṣẹlẹ̀ mi máa tẹ̀sọ́ yìí pé òkè ẹgbẹ́ situation gbà náà láyé àwọn kólàfà rọ̀ṣìdì àwa gbọ́ pé kan nu wá sọ pé tó ìyàwó aisha bóyá ìtọ́jú ànábì ńgbà tó wà láyé ni ò jẹ́ kẹ́ ẹ ráyè tiẹ̀ máa jáde ànábì ò sí láyé mọ́ kẹ́ ẹ má wàá useless nínú ilé torí wọ́n ní táwọn bá ti kàwé tẹ bá ní káwọn jókòó sílẹ̀ fẹ́ káwọn useless ni ní tí wọ́n máa ń sọ nìyẹn ìyàwó àmọ́ fíkìú tó bá jẹ́ pé ní ilé ló máa ti wá jókòó tí àwọn tí ò dẹ̀ gbọ́kàn yé pọ̀ ń ta sọ pé fíkìú yẹn ń wé wọ́n wá ní àwárí kankan náà wọ́n fúnlẹ̀ fún àròṣìdíì tó wá rán ìyàwó aisha létí pé ah, iṣẹ́ ń bẹ́ńtà fún yín o ẹ jáde ẹ máa ṣe lẹ́kṣọ̀ kiri wàlà amaraha wa amsalaha asidik ah, rọ́dẹ̀láha ni wàlà agẹ́rùhù antakurja ilẹ̀ kọba ilẹ̀ mujawira wàlà buldan ilẹ̀ maftuha fatubalaga nisa ma alimatu mina sunna ma'a ma fi tilka amaki mina nisa il jahilat. ẹ lè dáhùn ipe ah, àwọn ará madina gbogbo ọlẹ fi yé sultana aisha fẹ ṣe lẹ́kṣọ̀ fún wọn wá ní ẹrántí pé láyé àwọn fúlọ̀fà rọ̀ṣìdì ní ìsìláàmù tàn ká gbogbo ilẹ̀ tí ò tíì dórí àbí bẹ́ẹ̀ kọ́ ni. táìmù yẹn táwọn sọ̀hábà ń break new ground wọ́n ṣe ń kọ́ àwọn èèyàn lẹ́sìn ni ta ni ò bá da ní ambassadọ̀ di aisha pé ẹ jẹ́ kí àwọn ibnu umar nǹkan kan káwọn máa bá wọn ọkùnrin sọ̀rọ̀ ìyàwó aisha ànádò òkú síláì ta lẹ́fẹ́ sọ pé ìtọ́jú ẹ̀yin náà tẹ̀lé wọn kẹ́yìn máa bá wa kọ́ àwọn obìnrin lẹ́sìn wọ́n ní tí ò jẹ́ káwọn fúlàfà rọ̀ṣídìí ń ronú kàn án kì í ṣe ìṣe tọ́lọ́wọ́n bá fi rán ànábì sí wa ni ẹ jẹ́ ká ronú jinlẹ̀ náà. wọ́n wá ní nínú nǹkan táwọn tí máa fẹ́ pàmìtì ẹ máa ń sọ ni pé ṣe bí aisha kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ máa rárá yìí yẹn sí. wọ́n wá ní máa má sì kíríkìlá má kí nínú ìṣe ẹ̀jẹ̀ wọ̀kánà mẹ́ni àtàhà àlàmẹ́tìwò. ṣùgbọ́n ìyàwó aisha tá à ń sọ yìí gbogbo ẹni bá wá bá pòun fẹ́ kẹ́kọ̀ọ́ níbo nílé ẹ̀ aisha àmà àkọ́lẹ́kọ̀ọ́ tó tá a bá rí sísà wọ́n ní hafizọ ni ó mọ arabic ó mọ everything tá a bá ṣètò fún wípé umu lágbájá aida nílé ọkọ ẹ ní o àbá wáyè sílé ìkànnú àwọn obìnrin bíi tiẹ̀ pé ẹ dákun ẹ máa bá káwọn sísà sí lẹ́kọ̀ọ́ wọn ní bẹ́ẹ̀ ni ààrẹ rí i pé àwa aisha máa ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tán bá wá bá nílé ṣùgbọ́n kì í ṣe pé ó máa ń jáde kúrò nílé ọkọ lọ́ máa kọ́ wọn níta. نعم يعني وباب الدعوة إلى الله والأمر بالمعروف والنهي عن المنكر والنصح وطلب العلم الذي هو فريضة على كل مسلم ليس منحصرا على هذا التجول النسوي الذي حدث بعد ظهور فرقتي الإخوان المسلمين wa jama'at at-tabligh. wọ́n ní nípa báyìí wọ́n ní ẹ lọ mọ̀ wípé dáwà obìnrin kò pin síbi pé kóbìnrin ó máa já kiri báwọn kan ṣe ń gbé àwọn obìnrin pé kí wọ́n máa já kiri tó jẹ́ pé jíjá kiri obìnrin yìí àdádálẹ̀ ẹ̀sìn ni ó ṣe ẹ̀wọ̀ lóni nígbà táwọn ìjọ mùsùlùmí méjì yọjú ìjọ kìíní ni jamaatu tabligh ìjọ kejì ní al-ikhwan al-muslimin ṣé àwọn ikhwan muslimin àwọn ni wọ́n rù ní egypt báyìí ṣó ti yé wọ́n encourage pé káwọn sisters jáde síta kan ṣiṣẹ́ lọ́fíìsì nǹkan kan pé káwa náà lè rọwọ́ mú àwọn tí máa sọ orú ẹ̀ lọ́dọ̀ wa ń bíbà yìí àwa ìwúlẹ̀ béèrè pé ẹgbẹ́ wo ni wọ́n amọ̀bi tí wọ́n ti ń múrò rí wọn so kì í ṣe wá mọ̀ so wọ́n nígbà táwọn àtàwọn jamaatu tablig jáde síta ni gbogbo aburú yìí ló bẹ̀rẹ̀ sí ní tànká kò sínú ìṣe àwọn ẹni ìṣáájú pé kí wọ́n máa ti àwọn obìnrin jáde fún dáwà. sorry o mo ti mí ti. ثم ارجع البصر إلى حديث ابن مسعود الصحيح أن النبي قال المرأة عورة فإن خرجت استشرفها الشيطان قال المناوي في شرح هذا الحديث من فيض القدير أي هي موصوفة بهذه الصفة ومن هذه الصفة ومن هذه صفة ومن هذه صفته فحقه أن يستر وني إمام مناوي إمام مناوي وني وش شرح الجامع الصغير أبي بأني òun ló ṣe aljami sọ̀rìr síra onídìí mẹ́fà hadith yẹn wọ́n ní nígbà tó ń débi hadith yìí ó ṣe àlàyé wípé anabi ní hòhò lóbìnrin tó bá ti jáde ṣètánì ti ń lúgọdè láti bá jáde. asọ́lá kápẹ́rẹ́ alẹ́yìn sọ́lá ti ṣàlá subhanakalá wa bihamdika. nasruddin alalbani sọnù tirẹ̀ silsilatul hadith sahiha rà pé volume six. yes ó ní two six eight zero ó ní under hadith number two six eighty eh, pé ehm, bàbá àlùbáni sọ pé nígbà tó ń ṣe tàlík tó ń ṣe commentary lórí hadith sọ pé mami ni mìíràn tó kọ́ di musalasa mi nàlẹ́ wọ́lẹ́d tàtàsíbùhùn nà ilá dàkọ́lá tó jẹ́ nà pé kò sí obìnrin kan tí ọlọ́run ó pe ọmọ ẹ̀ mẹ́ta sọ́dọ̀ tí ó wàá ro kan ẹ̀sán sọ́dọ̀ ọlọ́run ọba lórí àwọn ọmọ tọ́lọ́run ọba pamọ́ òun lọ́wọ́ yìí àfi ọba oṣù ń ní ọmọ alìjẹ́nà ọ́ndà tààlík hadithi kọ́mẹ́ntì làlàyé tí wàá wáyé kí ló wá sọ ó ní kóòtù وأما ما شاع في دمشق في الآونة الأخيرة من ارتياد النساء المساجد في أوقات معينة ليسمعن دروسا من ليسمعن دروسا من إحداهن ممن يسمون بالداعيات زعمنا فذلك من من الأمور المحدثة التي لم تكن في عهد النبي صلى الله عليه وسلم wọ́n ní àbá àlùbáni wọ́n dá hadith yìí lẹ́yìn tó ṣàlàyé lórí róòlù obìnrin everything wá ní ṣùgbọ́n nǹkan tá a mọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú damascus which is in syria kí dẹ̀ ni nǹkan ọ̀hún ó ní táwọn kan ná àwọn obìnrin tí wọ́n máa káàkiri mọ́ṣáláṣí lórúkọ pé àwọn jẹ́ olùpèpè sẹ́sìn dayat tó wọ́n máa wá ṣe ìlkọ́ dùrúùs wọ́n máa kọ́ obìnrin bíi tiwọn lẹ́kọ̀ọ́ òun ni mo ṣe ń sọ ń bì kan mo ní ọ̀rọ̀ pé kóbìnrin ti àdírẹ́sì ọkùnrin àtobìnrin kọ́ ní iṣu lọ́dọ̀ àwọn afá kan kóbìnrin jáde kóun fẹ́ lọ máa pe àwọn obìnrin bíi ti ẹ̀gàn iṣu lọ́dọ̀ àwọn afá kan so òun ni bàbá àlùbá ní sọ̀rọ̀ báyìí ẹni tí ò bá wá mọ dítìlì kìíní yìí tó bá ní eh, mọ́kẹ́bà sàmìlà kó lọ táìpù alukóbẹ̀ẹ́síyà arábìnrin kan ti wà munira kobesia in the eighties ni ó dá ìjọ kan sílẹ̀ ní syria wọ́n níjọ yẹn náà ti wà díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ but eighties yẹn ni àìrà wọn ṣe bí ẹni fẹ́ tán jù now lady yẹn munira kubesia yẹn wọ́n láàfáà ní nípa pé ó kéwú níwọ̀nba tiẹ̀ nílẹ́gù tiẹ̀ àfáà ni ó wá ń kó àwọn obìnrin jọ ó ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ó wá ń tàn wọ́n ká pé káwọn náà máa káàkiri wọ́n lọ máa kọ́ àwọn obìnrin lẹ́kọ̀ọ́ débi pé wọ́n wá ní obìnrin as leader wọ́n ní organization tó yẹ pé all members are obìnrin aburú oríṣiríṣi wá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ látara ẹ̀ débi pé wọ́n ní àṣẹ munira comes before àṣẹ ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti yé kí ní ìtàn ká ní ilẹ̀ eh, syria nígbà yẹn ìyẹn bàbá àlùbáni rí fáàsì pé àwọn kan tó wá ṣẹlẹ̀ láìpẹ́ yìí tá à ń gbọ́ báwọn obìnrin kan káàkiri mọ́ṣáláṣí each mosque tó ti máa wá ní wíǹgì tiẹ̀ wípé of that kùbẹ̀sì ọ̀dàbí ká sọ pé nesbert ń sìn wọ́n ní ìyànà pàjá wing kíní kan wing ó wá ní á gbogbo eléyìí kò sí nínú ń ta àmọ̀ mọ́ àwọn ẹni ìṣáájú o ó ní kò ṣẹlẹ̀ wọ́n láti ahdi sálàfi sọ́lẹ̀ wọ́n iná mẹ́lẹ̀ mahmood أن يتولى تعليمهن العلماء الصالحون في مكان خاص كما في هذا الحديث pé ohun tá a mọ̀ ni pé táwọn obìnrin bá tiẹ̀ wà tí wọ́n fẹ́ kọ́ra wọn lẹ́kọ̀ọ́ kárí àwọn onímọ̀ tí ó jókòó síbì kan pàtó tí wọ́n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ níbẹ̀. àwòfi dẹ́sí rìjàl hujra anhum fil masjid idha amkan. àbí tó bá sì jẹ́ pé níbi tá a ti ń kọ́ àwọn ọkùnrin lẹ́kọ̀ọ́ náà la ti wá yọ àyè tí wọ́n sọ́tọ̀ pé kí wọ́n máa dájú kò síbẹ̀ kán máa gbọ́ ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ àwọn ọkùnrin which means kó jẹ́ ààyè ọkùnrin ká wá dá ibì kan sí fáwọn obìnrin ìyẹn ò tí ì pọ̀jù kò tí ì rán irú bá ṣe ń ṣe náà kọ́ ọ̀dọ̀ bàbá ń sìn fún ti yé ń sìn pé yẹn ò tako àkọsílẹ̀ bẹ́ẹ̀ sì ni ká yan àáfàá tì kó máa dá wọn kọ́ ìyẹn náà ò tako àkọsílẹ̀ now. فإن وجد في النساء اليوم من أوتيت شيئا من العلم والفقه السليم المستنقى من الكتاب والسنة فلا بأس من أن تعقد لهن مجلسا خاصا في بيتها أو بيت إحداهن ذلك خير لهن أني تابوالي أن كنوا عمبين لني تلون بونا نمو دادا كتاكوا كفلت tó bá jókòó sílé ẹ̀ tí wọ́n wá ń gba ẹ̀kọ́ yẹn lọ́dọ̀ ẹ̀ àbí tó bá yan ilé ẹnìkan nù wọn tó fi ṣe meeting place tí wọ́n ń lọ bá níbẹ̀ tó ń kọ́ wọn. ní tí bàbá ń sọ ni pé ìṣe pé kóbìnrin jáde kó máa ṣe dáwà kiri bí àlàáfíà pàtàkì ṣe ń káàkiri yìí àmọ́ mọ àwọn obìnrin àkọ́kọ́ àwọn ọkùnrin ọlọ́run bá yan ọ̀rọ̀ ẹ̀ kì í ṣọ̀rọ̀ ẹ̀rín wàláì ṣé ti yé náà ṣe rí kinní yìí mi rò pé kí ìṣẹ̀lẹ̀ láàárín àwa tá à ń pera wa ní sẹ́lẹ̀sìrì eléyìí náà fẹ́ ní first time so mo fẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ handle rẹ̀ ọmọ ìyá wa tó ṣe àníyàn ẹ̀ lè da pẹ̀lú ẹ̀ ṣùtìyé èèyàn máa ń ṣe nǹkan jẹ́ pé àkíyèsí tó bá pè é sí ní aṣọ àṣùbánàlá mi ìròdé lẹ́bù yẹn olúwẹ̀ẹ́ náà wàá padà lọ tún tíráyẹ̀wò lórí ẹ̀ so ká má ì tí ì dà wọ́n nù tán ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé ẹ̀fẹ́ tó bá béèrè lọ́wọ́ pé kí ni ìdí tẹ́yìn ṣe ń kọ̀ pé káwọn obìnrin jáde lọ ṣe dáwà á ṣàlàyé yìí ṣùgbọ́n gbogbo èyí táwọn ń sọ yìí sìn ṣáìdì àwa tá rò yí pé wọn ò lẹ́tọ̀ọ́ láti jáde lẹ́ gbọ́ àwọn tí wọ́n wá ní wọ́n lẹ́tọ̀ọ́ láti jáde ẹ wà tẹ́tí gbọ́ tiwọn náà ṣùgbọ́n àwọn afi rinlẹ̀ pé tó bá jẹ́ ìbáàdà ẹ̀rí pé wọ́n ṣe é la fẹ́ fi wọ́n kọ́ṣe là ń wá ẹ̀rí kí ló ta kò kọ́ tó tẹ bá rí wọn tẹ bá béèrè pé ah, wọn lè sọ pé kínní ìtọ wo tí wọn bá nítorí pé òun obìnrin kì í wo àní àwọn ẹni ìṣáájú náà mọ tẹlẹ tó ti yé tó bá nítorí pé àárín nǹkan tó kọ a kì í handle ọrọ ìbádà bẹ́yẹn tọ́lọ́mbà ni kí rí yín convince kẹ̀jẹ́ káwọn náà kéwù kéwù yẹn for now ohun tá à ń sọ ni pé ohun táwa rí táwọn tó bá jẹ́ pa burú ni ọlọ́run má jẹ́ ó tàn ká tó bá jẹ́ dáadáa ni ọlọ́run má ṣàì pé ẹni gbogbo wa sórí ẹ̀ ẹni bá ráyè tó bá lè gbà kíní yìí kó gbà ẹni bá mú flash lọ́wọ́ àbí ká lọ sí side láti rí àwọn àlàyé kó jẹ́ pé kì í ṣe pa kàn ń kò dípa àfa kan wí àfa kan wí àwọn àlàyé tó ń ṣe pẹ̀lú àwọn ẹ̀rí ẹ̀ yìí àwa náà lè máa fi support ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ lórí ẹ̀ so inshallah ta'ala a máa gba contributions or questions lọ́wọ́ àwọn ọmọ ya alhamdulilah afal asar ẹ jọ ẹ bá wa questions fún bẹ́yàn mẹ́wàá ok. <laughs> um, while we are distributing, I, Thank you ẹni mélòó ni contribution ok ṣe rántí nǹkan tá à ń pè ní contribution bí contribution ni pé bóyá nù àwọn kan tá a ti sọ sẹ́yìn àbí ìta sọ lẹ́yìn ara àwọn kan tá a rò pé àánú ah, kò yẹ ká sọ bẹ́ẹ̀ amẹ̀rí tó takò ó ṣé ti yé ẹ fẹ́ pé àtàkì èsì yẹn ni contribution ta mi. Oh, Jazakallah khairan. Before the contribution, àfa lóhun ní update. Títí yé ìròyìn tó gbóná fẹ́lífẹ́lí lórí nǹkan tá discuss yìí. Mo wá ní màá fún ọ láǹfààní kan fi tó wa létí. Bísmìlá. Alhamdulilah, salatu wa salam, wa alaykum as-salam wa rahmatulah nínú àwọn sisters tí wọ́n lọ àwọn lọ ń padà wálé wá sọ ohun tí ojú àwọn rí lọ́hùn. so alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé gàgà wà látara pé àwọn sisters ìsàlẹ̀ ló <coughs> according to bọ́yé mo wá òkè làwọn ọkùnrin wà but kámẹ́rà wà lókè kámẹ́rà sì wà ní ìsàlẹ̀ náà so tó ń túmọ̀ sí pé tẹlifíṣàn wà ń sàlẹ̀ kọ́ lè máa rí tó ń lọ lókè then perhaps during the time of the talk obìnrin television wà ní òkè kọ́ lè máa rí tó ń lọ sálẹ̀. ṣé ìwòdájú torí perhaps sọ. because there was a cameraman nǹkan kan dẹ̀ ṣẹlẹ̀ ẹ ṣe sùúrù tí ó bá ti television nǹkan kan ṣẹlẹ̀ obìnrin tó ń sọ̀rọ̀ nsàlẹ̀ obìnrin tó sọ̀rọ̀ nsàlẹ̀ wọ́n ní ó tó stage kan because ìjáàbù tó wọ̀ ó fẹ́ di bí ẹ pé ó fẹ́ máa ṣí so sísítà tó ń sọ fún mi ní àwọn fẹ́ lè máa sọ fún kámẹ́rámán pé kó gbé kámẹ́rà yẹn kúrò ń bẹ̀ kó àjọsí ìjáàbù dáadáa kó tó padà sí ìdí ẹ̀ so ìyẹn ni èmi rí gbọ́. ìyẹn ò tí ì prove pé kámẹ́rà wà lókè pẹ́kìtì wà lókè wọ́n lè fẹ́ record event yẹn fún future allah knows best. Jazakumullah khairan. Okay. شيء الأصغر بسم الله بسم الله بارك الله فيك <laughs> السلام عليكم وبركاته عليكم السلام ورحمة الله وبركاته آه، أحسن الله إليكم آمين وأنتم آمين وأنتم على الله تبارك وتعالى آمين وأنتم آمين àwọn àdúrà yẹn ni lè máa tù aṣáà ká ṣe ọ̀pọ̀lọpọ̀ dúpẹ́ fún yín. láì ní í ṣe pé èèyàn ròyìn èèyàn in fact àti kọ́ ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀ láti ara yín lára àwọn ẹ̀kọ́ ta kọ́nà ni pé àti lè ní jura kí ṣe jura tó ń bá àpèrà láti béèrè àwọn ọ̀rọ̀ ẹ̀sìn lára àwọn àwọn àfáwà tí àgbègbè kí wọ́n súnmọ́ súnmọ́ náà àdókítà eh, abdulrazak aláró ìbéèrè kan máa ń pápájọ ta máa ń ní ìṣùpẹ̀ láwọn ọmọ ìyá tó mú rí pé public majority ọmọ ìyá hold position kan position yìí ò dẹ̀ convince mi ọmọ máa ń mú incident kan wá tẹ́ pé ó máa ń fún mi ní rẹ́kẹ̀tẹ̀ ní conviction ó máa ń rúnú ọkàn mi pé ẹnìkan wá báyìí máa Malik so ó ní ya Malik kí ni afaluka so àná àti àdùkà bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ni aláà hujjatan yawm al-qiyamah pé mo fẹ́ béèrè ìbéèrè kan wọ́n Malik ìbéèrè yìí ti bá ti béèrè lọ́wọ́ ẹ̀ ìwọ ló jẹ́jẹ́ lọ́jọ́ ọlọ́run bá dékè ọlá rẹ́gbẹ̀lá kìámọ̀ o so bí afa yẹ mọ́rọ̀ yẹn wá bẹ́ẹ̀ ló wà nínú um, tíra uh, rifkon ala sunna dọ́ni sunna ti sheikh uh, abdulmusin alabad ọ̀rọ̀ amú ẹ̀ ń dín ọ̀rọ̀ yẹn wá so wọ́n ní mọ́mọ́ ní kókó dákẹ́ ó tẹ̀rí balẹ̀ wọ́n padà bójú ẹ̀ tó kọ́ ni pé sàn wà ní kó béèrè so béèrè tani ẹ béèrè wọn pé béèrè yẹn hẹ́bi lóòótọ́ tó ní tó béèrè ni pé ya malik man hum ahlus sunna wal Jama. so but ìyẹn kọ́kọ́ mo fẹ́ sọ ní tí mo fẹ́ sọ ni pé kí a má wọ pé wẹ́ẹ́ tó yẹ pé wọn ò fẹ́ gba gbogbo èyí tí wọ́n kó wáyé. Eh, tí ustaz bá sọ̀rọ̀ àtẹ́gbẹ́ sheik tọ́gbà àfa àgbà ni wọ́n sọ̀rọ̀ àkọ́yẹ́ pé àwọn afáwa kibar sheik albani ibùbaz nùsẹ̀mí wọ́n mú ọ̀rọ̀ wá. àwa rí àwa convinced tí ìṣe pé ti fẹnu lórí ẹ̀rí tààrà rí pé lára àwọn àfa àsọlá àbáwọn àfa àtàkọ̀kọ̀ tó ń sọ ọ̀rọ̀ yẹn tí ẹ bá wá tẹ̀lé àwọn ẹni yẹn tó bá jọ̀gbẹ̀rẹ̀ àti kíámọ̀ tó lọ́wọ́ bèè lọ́wọ́ ẹ̀ pé kí ló tó fi mú pòsíṣàn yìí kí ló máa sọ ṣé n tó máa sọ ní pé torúkọ àwọn àfáà mi sọ tí ó dẹ̀ wà convinced lórí ẹ̀ so but lára àwọn problems tó jẹ́ káwọn kan ilé náà ní àsìkò tá a wà mm-hmm. lóru ti dàpọ̀ mọ́ ṣàpà mm-hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà àyè tá a lè fọkàntánù wọn kéré tá a mọ̀ pé tí wọ́n lè pọ̀ ní àwùjọ yẹn mo fi yẹn ṣe mọ̀kọ́dímà mm-hmm. contribution ni mo fẹ́ ṣe contribution yẹn náà máa mú àwọn ìbéèrè díẹ̀ díẹ̀ kan wá ìbéèrè yẹn kì í ṣe normal questions but ọ̀rọ̀ tí àwọn òbéèrè yẹn ò bá wáyé now ẹ ti rẹ mẹ́nu bá towards the end bàbá jẹ́ nítorí mo ní pé ah, àwọn kẹlímọ̀ díẹ̀díẹ̀ tẹ lọ àwọn ọ̀rọ̀ kankan ó le nígbà tó sọ pé títa ṣukura kó máa jáká and things like that ó lè máa lè from dangu bẹ́ẹ̀ ṣe mú àwọn ẹ̀rí yẹn wá bọ́ mú mọ́ àwọn ikwa the next thing ni pé àwọn tó take position bẹ́ẹ̀ yẹn àbáwọn tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́rọ̀jú kùrújan zọ̀hìríyan mílẹ̀ fàlàfíyà bẹ́ẹ̀ tó bá take position bẹ́ẹ̀ pé gómìnà ṣe dáwà bó ti yẹ pé báyìí ṣàlàyé pé àmọ́mọ́ àwọn sálàpẹ́ ẹni ẹni kù nínú sàlàfíà nìyẹn wal-khuruju wal-ikhraju min as-sunnah shadid bí imam ahmad ṣe sọ nínú tírà alimami khalil al so wípé ẹni tó bá take position yìí pé okay well obìnrin lè ṣe dáwà based on some conditions àbí àwọn ẹ̀rí tó rí táwọn ọ̀ tàpẹ́ ní ṣubuhat ṣẹ́ni yẹn kò nu sàlàfíà ni. that's the first one. bóyá ẹlẹ́kejì ni pé ara àwọn afá àwọn apápẹ̀rẹ̀ ní sèmi ṣe kàlàlùbá ni ṣe kùnbá ṣe nìṣẹ́ ní ní ìrùpẹ́ nìkan wà lórí ilẹ̀ ayé lẹ́yìn ilẹ̀ tó ń tẹ̀lé súnà tó máa ní pé táwọn àpá yẹn sọ báwo ló ṣe rí bọ́tí tí mo fẹ́ fi kún ni pé táwọn àpá yẹn bá parunpọ̀ lórí masala kan gan kò túmọ̀ sí pé ìjìmá ni masala yẹn tá a lè yapa ẹ̀ mo fẹ́ pé kíyẹn náà jẹ́ ní tí ó rí lẹ̀ torí pé táwọn fẹ́ sọ torí pé mo rí sọ pé ó sáà gan mo mọ́sálà kan tó yẹ pé gbogbo wọn ni ẹ̀ take opinion wọn pè sọ. <laughs> now ìyẹn on, on a serious note ara àwọn masai bẹ́ẹ̀ àyèmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n gbà yẹ pé ọtí nàìjásà ni ìdáàtì àdàdìbò ọ̀pọ̀lọpọ̀ tó kárí inú àwọn ọmọ àṣírùn ní pé ọtí ìṣe nàìjásà ìdáàtì mímu ẹ̀yìn ní tó jẹ́ haram so àwọn nǹkan méjì ẹ̀mú kọ́ fẹ́ fi ọ̀gá sáà kìí sí pé ẹni tó tẹ̀ka kò ṣe rẹ̀ ní kó mú bóyá kẹ kó bá dáhùn ni. Um, jazakallah khairan àkọ́kọ́ náà uh, alasọ̀rọ̀ ti pèmí sákìyèsí ní uh, ní gbòǹkẹ́lẹ́ wípé language tí mo lò fáwọn obìnrin yẹn ṣé kò le jù mo ní language o pé mo sọ pé jíjà kiri mo wá ní kó bèrè ẹ̀ ǹdẹ̀ open so ọ̀tọ́ wá jẹ́ pé mo ṣe ìsáàtò láàjà uh-huh, káwa náà lè kẹ́kọ̀ọ́ yìí pé ok kò yẹ ká lo bad language but wàláhì tí n bá ní jíjá kiri kí lorúkọ àwọn lecturers méjì náà pè àti bẹ́ẹ̀ dr sekina àti dr kinikan arimiya khadija well mi n sọ wípé àwọn sisters yìí ń já kiri as a matter of fact nínú lẹ́tà tí mo kọ sí afa imran mo ṣàlàyé pé mi n doubt wípé àwọn sisters tí wọ́n wá síbẹ̀. Si wọ́n lè jẹ́ ẹni tó ní ìmọ̀ ẹ̀sìn débi tó fini lọ́kàn balẹ̀ àwọn tí wọ́n ka lẹ́tà yẹn márùn kàrà tó ń lọ pẹ́ kà ok wípé mi ń dáhùn sí pé wọ́n lè jẹ́ ẹni tó nímọ̀ ẹ̀sìn débi tọkàn lè balẹ̀ pé wọ́n tó handle àwọn topics yìí ohun tá à ń pàkíyèsí sí ni wípé kò sí nù ṣe àwọn ẹni ìṣáájú àdẹ̀rí nù àwọn àáfàá tá a mọ̀ ẹni tó pèpè sí irú ẹ̀ so tí lájà gbólóhùn pé jíjá kiri nìyẹn bóyá bí tí ó ti kó sí mi lẹ́nu níbi pé síwájú àwọn méjèèjì yìí mo máa ya mo mọ àìmọye àwọn obìnrin tí wọ́n ti ń káàkiri èkó bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe lẹ́tọ̀ tẹ́yìn ò bá rántí i'm a member of abdulaziz islamic foundation nínú nǹkan tá a ti kọ́kọ́ ní problem pẹ̀lú foundation masala yìí ni i'm talking of six seven years back tí ó ti yé tí wọ́n ń pè mo forúkọ bá wọn tí wọ́n ń pè láṣìírí láwọn obìnrin pé sáwọn eléyìí tí ẹ ń lo jilbab àwọn yóò tí ẹ lò kankan tí tí ẹ ń sìn tí wọ́n dẹ̀ ń pè wọ́n wá wàláhì jíjà kiri ni so tí n bá lo lájà jíjà kiri yẹn ó lè fẹ́ taba àwọn sisters wa yìí látara pé mo ti kó gba àwọn obìnrin tó ń ṣe é papọ̀ but mi mi láti insult personality àwọn méjì yìí so jazakallah khairan for that ṣé ti yé aleykum salaam now mi ti dáhùn kejì o ìkejì tán wá sọ ni wípé ṣé tí bumbaz albani ibùdó tèmi kátìyà ní gbogbo àwọn àfáà yìí gbogbo wọn ṣé ok ṣẹ́ni tó ṣe é jáde kúrò nínú sàlẹ̀fíà rárá mi ò gbọ́yé bẹ́ẹ̀ torí ẹ̀ náà lèmi náà ṣe pass last comment mo pass pé àwọn ọmọ ìyá wa wọ́n lè láníyàn tó dáa pẹ̀lú nǹkan tí wọ́n fẹ́ ṣe káwọn náà má question ẹ̀. Eh torí pé ojú tí wọ́n fi ń wò ni pé nígbà tó ń obìnrin ò ti ń ṣe òhò kí ló kọ́ ọ́ mo wá ní píríncípù tí wọ́n mìt ni pé kí ló kọ́kọ́ là ń wá níbi iṣu yìí kí ló fi rinlẹ̀ tá a fi fẹ́ wo àwọn kan kọ́ ṣe là ń wá níbi iṣu yìí so ká sì ṣe hostel of god ká sì fún wọn láníyàn pé àwọn náà ká sì fún wọn ní excuse pé àwọn náà lè láníyàn tó dáa lórí ẹ̀ ká má gbá wọn yọ kúrò nínú sàlàfíà ṣé ti yé if the question but tó bá jẹ́ wípé àwọn àfáà yìí bombaz nǹkan kan gbogbo wọn pátá wá àgbè lórí iṣu kan ṣó ti wá mí pé a lè yapa sí wọn màá ní no kò mí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ara àwọn àfáà míì nínú àwọn àfáà sẹlẹ̀fíyà káwọn mú ẹ̀rí wá tó kọ̀ǹdínsì wa àwọn àfáà sẹlẹ̀fíyà tó wá mẹ́rin tó kọ̀ǹdínsì wa àwọn gan la wá ń wá lórí iṣu eléyìí ṣó clear fine. ẹ sáà kún lọ fẹ́. àmì torí àwa wa títí di now àti èrè ṣé kìí jọba kan lọ fẹ́. now jọba kún lọ fẹ́. àmì ìwọ̀n tó. kọ́lọ̀ bá ṣe dáadáa fún mi. àmì. now nǹkan tí mo fẹ́ tún pàkíyèsí ni pé mo fi ìpàdé agreement lórí two issues torí pé nǹkan tí mo fi ń sọ àwọn torí àwọn tí ò síbẹ̀ ni pé a ti discuss ọ̀rọ̀ yìí friday tí a parí ẹ̀ tí mo rí ìdáwọn kankan. so so mo rò pé a ní agreement but kí n wà very sure Our agreement yẹn pé kò sí láìsí pé obìnrin ń kọkùnrin lọ́rọ̀ ẹ̀sìn pẹ̀lú àwọn májèmọ́ tá a fà lákàlẹ̀. bẹ́ẹ̀ni ibi tí ìjì wà ní pé ìjáde pé kó pé lecture one bí báyìí èmi náà ń lọ lecture one bí báyìí èmi náà ń lọ ìjì yẹn wà. mo tún wá fẹ́ pàkíyèsí pé ìjì tó wà ń lẹ̀ ní pé àwọn nǹkan ìyẹn ni mo ní láti ṣe clarification láti ọ̀dọ̀ yín pé ṣé ẹ gbà pé tí dọ̀rọ̀ bá wà ó possible kí wọ́n jáde bẹ́ẹ̀. tí n bá gbọ́ nǹkan táwọn afáàn pè ní dọ̀rúra yìí necessity ohun tá a rí sá fún àbẹ́ẹ̀kọ́ gbogbo tó bá sì jẹ́ ìwọ̀ tẹ́lẹ̀ necessity a máa sọ́dẹ̀ tọ́ so tí dọ̀rúra bá wà mi lè sọ pé wọn ò gbọ́dọ̀ ṣe é torí àwọn afáànà kẹ̀tì mẹ́sàn pé tí dọ̀rúra bá wà of course ó justify ẹ̀. ẹ wá fún wa ní example irú dọ̀rúra tẹ ní mind. no mi ní ẹni dọ̀rọ̀ in mind mo kàn fẹ́ identify àwọn yẹn. dájú dájú ẹ jẹ́ fún ilé example. ọlọ́run má jà wá lógun tọ́lọ́run ò ní lọ́wọ́ sí tógun bá jà wá tọ́lọ́run wá gbogbo wa yìí kárí ṣàhádà kọ́lọ́ má ṣàpín kárí wa ẹ ṣàmì ẹdẹ mi o ara ni ara ni park ni báńkì bí ṣe sọ kí èèyàn má gbẹ̀ǹgbẹ́ ṣàhádà tẹ́sìn ọlọ́run ọba káwá ní ọlọ́run wá pa gbogbo wa yìí sójú ọ̀nà ẹ̀ ní dáadáa àwọn tó wá ṣẹ́kù tó mọ ẹ̀sìn islam yìí sisters ni wọ́n ṣé ń gbọ́dọ̀ mi yé of course ṣé ọ̀ràn yàn ni pé kí wọ́n pe àwọn èèyàn sẹ́sìn àbọ̀rọ̀ yẹn ti bọ́ fún wọn. ọ̀rọ̀ yẹn. fine sister náà ló máa pè àwọn tó fẹ́ kù abẹ́ẹ̀kọ́ àpéjọ rúra nìyẹn so ìyẹn ṣe ìjà rẹ̀. náà jẹ́sà kún náà fún mi. mo rò pé. طيب هو خيالي هو خيالي هل هناك مثال أقرب منه؟ هذا هو لا لا أقول لا يوجد تبانوتي مثال هو أقرب من أقرب شيء لا alhamdulillah Now, so wàllu sọlá ṣé wọn fún yín nọ́mbà ok àti contribution ni naam. tó tún súnmọ́ bíi. fúnra wọn wọ́n sọ pé èèyàn pàǹtí tó wọ́n wà lórí àwọn èèyàn wípé obìnrin ló gbọ́dọ̀ discuss. issue. èyí táwa ń béèrè ń sè tá a fà ń béèrè lọ́wọ́ mi ni pé ṣé kò sí dọ̀rúra ṣé kò sí situation tóbìnrin fi lè kọ ọkùnrin lẹ́kọ̀ọ́ òun lèmi náà ti ń ṣe ẹ̀gbọ́n pé kí gbogbo wa bá kú sójú ọ̀nà ẹ̀sìn fún dáadáa àwọn tọ́lọ́run wá ṣẹ́kù àwọn sisters wa wá ni àwọn náà ló máa kọ́ àwọn tó bá ṣẹ́kù tó ti ń sìn dọ̀rúra nìyẹn àní ní káwọn èèyàn kú lórí àmọ̀ kan tó ní pé kò sọ́kùnrin tí a kọ́ wọn kéwú obìnrin náà ló máa ṣe lórí àwọn dọ̀rúra yẹn náà. alhamdulilayi salatu islam ala salatu. naam. sábà ti ah. ṣetán abẹ. ẹ ẹ má dìbò tó. naam. dọ̀rúrọ̀ mo rò yí pé kò nídìí kí abéèrè lọ́wọ́ ustaz pé ṣé wọ́n gbà pé tí dọ̀rúrọ̀ bá wà. ipe ṣe kìnìún lè yí padà so mo rọ wípé alal itlaq ad-darurat tubihu al-mahdhurat al-mahdhurat so bóyá ọ̀sáàzù gbà àbí wọn náà so ìyẹn wà bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni wípé um, hadithi tí ọ̀sáàzù kó ti lẹ́ẹ̀kan wọ́n dà pé hadith bóyá zayd bin eh, sawhan sawhan eh. lè máa ń gbé tẹ́mi mọ́ ibi tí tẹ̀sífù wa. Okay. so wípé ìyàwó aisha kọ́lẹ́tà sí i wípé kó ṣe nusrọ̀ fún wọn nígbà tí wàhálà àwọn ashabul jamal tí ó ṣẹlẹ̀ mo fẹ́ pàkíyèsí kékeré kan. ọ̀tọ̀ ni nǹkan tí ìyàwó aisha ń sọ ẹ̀ntàlì inú nǹkan tí mo kà nínú ọ̀rọ̀ àwọn afáà kan lọ́jọ́ ti pẹ́ díẹ̀ tẹ̀ sẹ́yìn. ọ̀tọ̀ ni nǹkan tí ìyàwó aisha ń sọ ẹ̀ntàlì ọ̀tọ̀ ni nǹkan tí sọ̀hábì yẹn ń sọ. ọ̀tọ̀ ni ìyàwó aisha ń sọ̀rọ̀ nípa bọ̀rúrọ̀ àwọn afáà ní ìpè ká sọ nǹkan yìí là lórí mi.